كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور الحمد لله غافر الذنب وقابل التوب شديد العقاب والصلاة والسلام على نبينا محمد وعلى آله وصحابه وتابعينا له بالإحسان إلى يوم الدين إن خير الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أدوك فو الله وبا الله أبتي أبا سافوري جيسة كل مسافوري جيسة نكوكا هو ọba yìí lọba tí ma ń gba tuntun bá ẹni bá ti ronúpẹ̀wàdà tọ́ba ti sá lọ́dọ̀ ọlọ́run ọlọ́run ó sì gba tọwọ́ tẹ̀sẹ̀ abẹ́lọ́ nínú àánú rẹ̀ àti agbára rẹ̀ ọlọ́mọ́sà ìgbà tuntun bá ẹnì kọ̀ọ̀kan wa ọba yìí náà lọba tí ní ma wá fìyà jẹ ó sì lè níyà ìyá rẹ̀ lè lérí gbogbo àwọn tí wọ́n bá ń ṣẹ̀ tí wọ́n túbá ó sì jẹ́ aláforíjì ó sì jẹ́ alábòjúkò ẹni tí ó bá túbá tó bá yẹ bọ́ sọ́wọ́ ọlọ́run yóò mọ̀ pé ìyà ọlọ́run le ọlọ́run àbíọ́ àtàyé ń bí àtọ̀run kọ́lọ́mọ́jì á jìyà ọlọ́run ìkẹ́ ọlọ́run ọlà ọlọ́run àánú ọlọ́run kọ́bọ̀ òjíṣẹ́ ọlọ́run anábùwà Muhammad kọ́bọ̀ gbogbo àwọn ará àtàwọn sàhábà rẹ̀ àti gbogbo àwọn ẹni rẹ̀ èyí tó dáadì ní ọ̀rọ̀ tó yẹ ma gbọ́ òun náà ni ọ̀rọ̀ tó bá ní ṣe pẹ̀lú alukur'an sunna anabiwa muhammad sallallahu alaihi wasallam òun náà ni ojú ọ̀nà tó yẹ ma ń tọ̀ téèyàn ò fi ní sọnù abẹ́lọ́hun nínú àánú rẹ̀ súnnà náà kọ́lọ́mọ bá aláàkó fi yé ẹni kọ̀ọ̀kan wa tó bá yé wa lílò rẹ̀ kọ́lọ́mọ sàdí ọ̀rọ̀ gbogbo tí wọ́n bá ti pè lẹ́sìn tá a bá ti rákọ́lẹ̀ fún náà lókọ́lá ní àtàdíìsì bídíà ni wọ́n máa ń ṣe kíni ni wọ́n máa ń pè é kọ́lọ́mọjà bá wọn ṣe bídíà gbogbo èyí tó kù díẹ̀ káàtó ní ọ̀rọ̀ wa kọ́lọ́mọsà ṣàtúnṣe wa a kí gbogbo àwọn ọmọ ìyá lọ́kùnrin àti lóbìnrin dágbìyànjú lóṣooṣù láti máa tẹ̀síwájú lérí àgbọ́yé ẹ̀sìn wa àgbọ́yé ẹ̀sìn wa ó pàtàkì púpọ̀ eléyìí ní ó jẹ́ àmà tó yẹ ká máa ṣe àti ní tí kò yẹ ká ṣe àwa bẹ̀ẹ́ nínú àánú rẹ̀ kọ́lọ̀mọ́sà fún alágbọ́yé náà tàbá wá gbọ́yé lílò rẹ̀ kọ́lọ̀ mọ́sà jẹ́ ọ̀rọ̀rùn kọ́lọ̀ mọ́ bá aláàkọ́ wá gbà lẹ́sìn fún wa ètí wọ́n ní káfí bá ní sọ̀rọ̀ nírọ̀lẹ́ yìí òun náà ní ìdàkejì ọ̀rọ̀ tí a sọ ní oṣù tọ́lọ̀ sífàtò nárí wà àsìbáàbù dùkúlìhá والوقاية منها iná ọlọ́run àti ìròyìn rẹ̀ àwọn nǹkan wo ní máa múyàn wọná kí ni àwọn nǹkan tá a máa ṣe tá a fi ní jóná ọlọ́run àdúrà òun láti bẹ̀rẹ̀ àdúrà náà láàfin parí ẹ̀ òun náà ni pé à ń sọ́dọ̀ ọlọ́run a sì ń bẹ ọlọ́run gbogbo tí a karabọ̀ nílé ayé ń bí dáàfin wà lọ́lẹ̀ wọná ọlọ́run kọ́lọ́mọdé a karabọ̀ gbogbo yìí tí ń bẹ lọ́wọ́ wa kọ́lọ́mọsá ìgbà kò lọ́wọ́ wa nínú àwọn kàtẹ́yìn máa fi wọná ọlọ́run <clears throat> èyí tá a máa ṣe láàdébẹ̀ rí abẹ́lọ́n kọ́lọ́mọ́jì adébẹ̀ àánú rẹ̀ kọ́lọ́mọ́jì ó kú olérí ẹni kọ̀ọ̀kan wa annáru ẹ̀rí iná iná gbogbo alàlámà tí wọ́n ń pè ní iná ṣe rí ilé iná ilé iná òun náà ni wọ́n máa ń pè ní iná nítorí gbogbo ohun wà ń bẹ iná ni gbogbo ẹ̀ wọ́n ní anáru wọ́n ní ẹ̀rí iná ọlọ́run iya darul azab òun náà ni ilé ìyà allati àádá Allahu tí ọlọ́run ọba láti kọkalẹ̀ ọlọ́run ti dáa lèlè káfìrí náà fún gbogbo àwọn tí ó bá ṣe Islam nínú àwọn kèfèrí wal munafiqina àbáwọn mọ̀náfìkì kèfèrí làwọn náà àmọ́ àwọn ọmọ wá mọ́sálásí tí wọn àwọn ọmọ ń darapọ̀ mọ́ mùsùlùmí àmọ́ oníṣẹ̀ṣe ni wọ́n kèfèrí náà ni àwọn àti àwọn tí wọ́n ń ṣẹ̀ṣẹ̀ṣe lásán wọ́n kàn ń pa àwọn onímọ̀ náà fìkì nítorí pé àwọn ń yọjú nínú Islam ọlọ́mọsí wá ní kèfèrí o àwọn ọmọ náà pè ní kèfèrí gbogbo ẹni tí ó ti gbàgbọ́ nínú la ilaha <clears throat> illallah la ma'buda bi haqqin illahu kò sẹ́ni tásì kò sẹ́ni tó yẹ kásì tó sì lẹ́tọ̀ọ́ sí ẹ̀sìn yẹ lódodo àfi Allah tábà wá ń sọ àwọn kẹfẹ́rí ń sìn àmà dákọ àwọn abọ́gibọ̀pẹ̀ àwọn lóṣà àmà dákọ àwọn kiriyó àwọn júù àti gbogbo àwọn tí wọ́n ń sìn tọ́lọ̀ dá kọ́lẹ̀ ẹni tí ọ̀lẹ́sìn náà kẹfẹ́rí lòun náà torí ẹ̀sìn tó yẹ kó ṣe ó ti gbé e kalẹ̀ òun náà ní Islam ni wọ́n ń ṣe ẹ̀sìn ìfẹ́ ẹnu. gbogbo àwọn tí ọba ti jẹ́ mùsùlùmí ni wọ́n pè ní káfírù iná tọ́lọ̀ yẹn àwọn lọ́lọ́ fún wọlé ọ̀sọ́b mínàlì lẹ́yìn náà àyíká mẹ́ nínú náà tó jẹ́ pé àwọn mùmìnì òdodo náà wọbẹ̀ àwọn mùmìnì tí wọ́n ṣẹbọ àmọ́ wọ́n wu àwọn ìwà kan tó jẹ́ àwọn ìwà tí ọlọ́run bọ́yá ọ̀pọ̀ àyàn bọ́yá ó ṣe sìná bọ́yá ó gbowó èlé bọ́yá mutí kọ̀ wá tú bá títí tí ó fi wá kú ọlọ́run ò sì wá fẹ́ríjì níjọ́ àlìkìyàmọ̀ tọ́lá àwọn kan bẹ ọlọ́run ó fẹ́ríjì níjọ́ àlìkìyàmọ̀ ọlọ́run ọbẹ̀ ọ́ kásàfẹ́ asúnà àwọn tá nábì ó sì pẹ̀ ọlọ́mọdé àtọ́náwò ká tó wọ náà lọ ìyàtọ̀ tí ń bẹ àwọn mẹ́tẹ̀ẹ̀ta ni pé àwọn kèfèrí àtàwọn mọ̀náfìkì àwọn òní jáde mọ́ ẹ̀rá àwọn alọ́sọ́tú mínàlímọ́mi ní àwọn ẹlẹ́ṣẹ̀ nínú àwọn mọ̀mí ní òdodo ó gbomi lójú òbí ẹ̀ ọyàn ìyàwó rẹ̀ jẹ́ ọsàbòsí fún ọba tọkọ ẹ̀ jẹ́ olùyànjìbìtì ọlọ́run ọ̀wọ́ àforíjì àforíjì ọlọ́run lè bá ní ardul mahshar níbi ọlọ́run ti ń dájọ́ yọ wọ̀ náà dàsìkò tó bá wu ọlọ́run àmọ́ yóò padà jáde ń bẹ̀ ẹni tí ò ní jáde nínú ná òun náà lẹni tó bá ṣe bọ kó láyé tí ó sì túbá nínú àwọn tó tún jáde nínú ná àwọn ẹ̀tọ́ṣẹbọ kéékèèké bí a ń búra pẹ̀lú ẹlòmíyàn tó sí ọlọ́run àwọn náà ọlọ́run padà mọ́ àwọn náà jáde àwọn ní ẹbọ kéékèèké bí ká máa ṣekárí ni àríyá ká máa ṣèjọsìn nítorí àwọn èèyàn abẹ́rẹ́ wọn nínú àánú rẹ̀ kọ́ lọ́mọ́sá ìṣàánú wa alìmánu bí anna nára hakun táwa lọ lè gbàgbọ́ pé òótọ́ níná iná wà mínú àkídẹ̀tì islam ó wà nínú dáàfi ń jẹ́ mùsùlùmí òdodo téèyàn bá ti gbàgbọ́ pé àlìjánà wà àmọ́ kò pé iná wà wọ́n ní kò ní wà lìjánà iná náà ni ó padà sí kíni ni ó padà wáwọ̀ faqad kharaja min al-islam ó ti jáde kúrò ní islam torí pé ó ti sàìgbàgbọ́ sí nǹkan tó yẹ kí ó gbàgbọ́ ọlọ́run ní náwà ní náwà anabi ní náwà òun wá ní kò síná pé ta ló débẹ̀ rí ta ló débẹ̀ tó bọ̀ ọlọ́run ò bìlífẹ̀ẹ́ tó jẹ́ mùsùlùmí nígbà ti gbàgbọ́ yẹn wọn ó pòókọ rẹ̀ rẹ̀ nínú islam ló jẹ́ pé náà àwọn ìgbàgbọ́ tá a gbọ́dọ̀ máa ní tí ò gbọ́dọ̀ kú lọ ọkàn wa ní gbogbogbà ó dẹ́ni pé àlìjánà tó hakun wà náírù hakọ òdodo làlìjánà o àwọn ẹni eré ni wọ́n wà ń bẹ̀ iná ọlọ́run òdodo ni o àwọn ẹlẹ́ṣẹ̀ ni wọ́n wà ń bẹ̀ anáàrù kọ́ni kólékọ́tì wọ́yá táàtàlà àrùn wọ́n ní ẹ̀rí iná tá ọlọ́run ti dáa bá ní sàlàyé pé wọ́n ti dá àlìjánà wọ́n ti dá sí òkè sánmà àbí àlìjánà wà ní sánmà ẹ̀ẹ̀rí iná òun wà ní sàlẹ̀sàlẹ̀ lẹ́lẹ̀ gbogbo ara tọ́lọ́wọ́n dá àtọ̀ọ̀nà tọ́lọ́wọ́n fi jẹ àwọn èèyàn yà àti gbogbo àwọn nǹkan tí ó fi jẹ wọ́n yà nínú iná ọlọ́run ti dá gbogbo ẹ̀ ìtàfihàn òun náà ni pé ọlọ́run sọ nínú Al-Qur'an Al-Karim A'udhu billahi minash shaitanir rajim ọlọ́run ọba ní فاتقوا النار التي وقودها الناس والحجارة ọlọ́run bá ní ẹbẹ̀rún náà iná tó jẹ́ pé àwọn èèyàn àtòkúta ilá máa fi kò èyí tàà fi lo petrol tàà ń lo kerosene ẹ́ tàà máa ń lo gas tí ó jẹ́ kí náà jò ọlọ́run ní àwọn èèyàn ni wọ́n láà máa fi kò náà yọ́mọ̀ wá jò sí lẹ́yìn àwọn òkúta ríbitì ríbitì ọlọ́wọ́ bá ní ọ̀ẹ̀dàtí lílìkáàfìrí ọlọ́wọ́ bá ní ẹ̀rí iná yẹn ọ̀ẹ̀dàtí wọ́n ti pèpè ààrẹ ọ̀ẹ̀dàtí àti dá kalẹ̀ ọ̀ẹ̀dàtí fílù máa rí ó ti kọjá ọlọ́wọ́ bá ní àti pèpè ààrẹ kalẹ̀ fáwọn owó jẹmọ́ àwọn aláìgbàgbọ́ àwọn tí wọ́n ṣe Islam Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam Ànábì ni idha ishtadda al-harru tẹbá fẹ́ kírun zuhur tí òòrùn bá mú gan tó ń jónilá tó ń tanilá fa aburidu bis-salah ni ẹlọ́run rẹ ẹlọ́ lára ẹ jẹ́ kásìkò yẹn ó tutù díẹ̀ kí wẹ́dà yẹn ó tutù díẹ̀ bóyá bí one o'clock ni zuri wọlé òrùn yẹn wá lágbára gan ànábì ẹlọ́ lára a máa wá kí bíi two o'clock bàbá kọjá díẹ̀ ànábì ní fa inna shiddat al-harri ànábì ní sẹ́yìn rí ìgbóná tó wọ́ọ̀mù gbogbo ayé yẹn tó jẹ́ pé ó ń ta gbogbo wa lérí ń ta wá lára yẹn min fayhi min fayhi jahannam anabi ni atẹ́gùn náà jahannam tó fẹ́ láti lẹ̀ iná yẹn ti wà ń bẹ̀ atẹ́gùn tó fẹ́ láti inú jahannam tá ti kọ́ yẹ òun náà ló kílé ayé ó gbóná báyìí ah nǹkan bẹ lábẹ́ ẹ̀lẹ́fà jahannam ń bẹ lábẹ́ ẹ̀lẹ́dáwà yìí ó kẹ́ láwàá aljanna bẹ lókè àwa wà lókè jahannam kọ́lọ̀mọ́jà bá wọn wọ́ lọ́wọ́ àdíjọ́ alìkìyàmà ọlọ́run ó gbé wá lódìdí wọ̀jẹ́ arọ̀búká wàlìmálákù sọ́fáhùn sọ́fá ọlọ́run bá ní ohun ọlọ́run bá ó dé àwọn mọ̀láíkà ó tò wọ̀jì àyà ó mẹ́ ìrìn bí jahannam ọlọ́run jẹ́ ànámà tẹ́ ń gbọ́rò rẹ̀ ọlọ́run bá ní ẹ̀rí yawma yatadhakkaru al-insanu ma sa'a kálukú ọmọ wa rántí gbogbo sẹ́ẹ̀bù tó ti sí láyé káì ọlọ́run mọ̀jà wọ náà o ibi àti lọ òun náà ni pé jẹ́ ànámà ọlọ́run ti dá gbogbo òun náà yàtọ̀ wà ń bẹ̀ àrírò ẹ̀rí o. la yu'adhibu 'adhabahu ahad àwọn ọ̀nà tọ́lọ̀wọ̀n bá aláwọ̀ fi jẹ àwọn èèyàn yà nínú jahannama kò sẹ́nìkan tó fi rú ẹ̀jẹ̀ yàn rí wala yusiku wathaqahu ahad ọ̀nà tí ọlọ́wọ̀n bá aláà ní kí wọ́n fi dé àwọn èèyàn kan fi dè wọ́n ọlọ́wọ́n bá ní kò sẹ́ni kan tó mọ́rú mẹ́tọ̀dù rẹ̀ kọ́lọ́wọ́n mọ́jà wọ náà o iṣẹ́ iná kọ́lọ́mọ́sà yàwáyà limata kọ́lọ́kọ́lọ́hù náà kí ló dé tí ọlọ́wọ́n bá aláàfi dá iná ọ dá iná lè àdí lè bẹ́ẹ̀ náà sọ́ọ̀lì láti ṣe déédé láàrin àwọn ẹni ire àtàwọn ẹni ibú ẹni ire ọmọ wọ àlìjánà ẹni ibú ọmọ wọ ìnùnà bẹ́yìn náà káfíìrì náà wọlé mọ̀mìnì ọlọ́run fẹ́ ṣẹ̀san ó fẹ́ ṣe déédé láàrin àwọn olùgbàgbọ́ òdodo àtàwọn kèfèrí ọlọ́run fẹ́ ṣe déédé láàrin àwọn àlàábìdínà wọ̀tọ́ọ̀lì àwọn tí wọ́n fara gbolẹ̀ ṣiṣẹ́ ṣèbáàdà fọ́lọ́n ọlọ́fẹ́ ṣe dédé àwọn ṣèbáàdà òun ò ṣe àwọn ṣe sàárà kò ṣe àwọn nígbàgbọ́ òun ò ní ẹ̀hẹ́n a lè wá wọ bìkan náà ọlọ́wọ́n bá aláà wọ́n jẹ́ atọ́náwò ká tó wọ àlìjẹ́nà ọlọ́wọ́ ọlọ́wọ́n bá ní kullu وإنما توفون أجوركم يوم القيامة ọlọ́wọ́n bá ní gbogbo àwọn ṣẹ́tẹ̀ ṣe lé ayé ẹ wá gba ẹ̀san ṣẹ́nà fàmọ̀nsọ́nsẹ́yà ànínárí tọ́ ọlọ́wọ́n bá ní fàmọ̀nsọ́nsẹ́yà ànínárí ẹni tí wọ́n bá ti yọkùn náà kú lọ́rùn tiẹ̀ kí wọ́n bọ̀ yọ ni o ah, ọmọ ìyá ò tó bẹ̀ ò lè dáyọ ò lágbára bẹ́ẹ̀ zọ́hùsíyá ànìnà ẹni tí wọ́n bá ti yọ kùn náà kú ọlọ́run ẹ̀ wà òdì kílárì jánà tí wọ́n wá fi bọnú àlìjánà kìí sí pé ọlọ́wọ́ fúnra rẹ̀ wọ́n fi ọwọ́ ni ọlọ́ni ẹni tọ́lọ́n bá ti ní kọ́rọ̀ rẹ̀ ọjà síbẹ̀ fákọ̀dí fáàzì òun nìkan lọ bọ́ lọ́wọ́ ìyà lọ́rùn o ẹni wọ́n bá ràn lọ́wọ́ tí wọ́n fi yókun nẹ́kù lọ́rùn ẹ̀ tí wọ́n sì fi sínú àlìjánà ta ní ṣe jama Allah abẹ́ à ń bẹ̀ à ń fàsìkò yìí bẹ̀ à ń bẹ̀ látàsìkò yìí lọ a sì máa bẹ̀ dojoojúmọ́ kọ́ dàkún kọ́mọ̀jà wọ náà rẹ̀ ọlọ́dúnfà kọ́sífàs ẹni tọ́lọ́ bá ṣe é tí ọ̀padà wà wọ náà mọ́ tán padà wà jẹ́ pàtìjánà wọn ni kọ́ máa lọ fàkọ́sífàs ọlọ́wọ́n bá ní ọmọ kú oríire <laughs> ọlọ́run ọmọ kú oríire اللهم اجعلنا من الفائزين òun ló láṣeyọrí gbogbo dáńsílẹ̀ ayé yẹn kìí ṣàṣeyọrí ẹ wọ́n ní ọjáde skul wọ́n ní ọkọlé wọ́n ní ọmọrí wọ́n ní obìma wọ́n ní ọjọba àṣeyọrí kọ́ yẹn àṣeyọrí òun náà ni kọ́díjà lè kìyàmà kéèyàn borúkọ rẹ̀ nínú àwọn tí ó wà lìjẹ́nà ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́mọsàjẹ́ aláṣeyọrí o ọlọ́mọsàjẹ́ aláṣeyọrí o tọ́mọdé ọba wà lìjẹ́nà ọ láṣeyọrí lérí ẹ̀ aláwọ̀mọ́sà ṣàánú wa kó ṣàánú àwọn òbí wa kó ṣàánú àwọn ìyàwó wa àtàwọn ọkọ wa àtàwọn ọmọ wa àtàwọn ẹbí wa àti gbogbo mùsùlùmí lápapọ̀ ọlọ́mọdé ọlọ́ni wọ́n mọ̀lẹ̀ hayatu dúníyà ọlọ́wọ́ bá ní ilé ayé tẹ́wà yìí kò jẹ́ nkankan sí nkankan bẹ̀ ilà màtá àwọn olùgbòrò ẹ̀tàn lásán ni àwọn ìgbádùn ẹ̀tàn lásán lọ́wọ́ ń bẹ̀ ìgbádùn gangan ń bẹ̀ ní àlìjánà ọlọ́ ọgbà àwọn ìran ìran yà waqtul mukhsibin náà bóò làwọn èèyàn ó ṣe pẹ́ nínú náà kọ́lọ̀ mọ́kàwá kún wọn ẹ wọ́n ní alimunafikun àwọn ni wọ́n kọ́kọ́ kó sí sàlẹ̀sàlẹ̀ náà àwọn lọ́lọ́wọ́ kọ́ kó sí sàlẹ̀sàlẹ̀ náà alimunafikun àwọn tí wọ́n yọjú mọ́sálásí tí wọ́n tún ṣe ìṣẹ̀ṣe oníṣẹ̀ṣe ni wọ́n wọ́n kàn wá mọ́sálásí láti wá darapọ̀ mọ́ wa láti wá sílẹ̀ka fún wa àwọn wà ní sàlẹ̀sàlẹ̀ iná alọ́ni innal munafikina fi dárìkìlẹ̀ asfali minan nar ọlọ́wọ́n bá ní ẹ̀rá àwọn munafiki àwọn oníṣẹ̀ṣe tí wọ́n múlẹ̀ kí awọ wájímà tájọ́ kí ìdí tájọ́ sọdún bàbá ń sàngó ọlọ́wọ́n bá aláà ní ìsàlẹ̀sàlẹ̀ iná lákọ̀ àwọn sí torí pé wọn ò ti wà ní níbi ìsàngó wọn torí tí wọ́n ṣe yẹ wọ́n fẹ́ da ọ̀nà rúmọ́ àwọn èèyàn lọ́wọ́ ni ọ̀rọ̀ dàrú mọ́ àwọn ẹbí wọn lọ́wọ́ yọ́ dàrú mọ́ àwọn ìyàwó wọn lọ́wọ́ yọ́ dàrú mọ́ àwọn ọ̀rẹ́ wọn lọ́wọ́ wọ́n máa fẹ̀sẹ̀ ṣeré máa fẹ̀sẹ̀ sí yẹ̀yẹ́ ọgbàgbọ́ nu ọlọ́run ó sì fẹ́rẹ́ kalẹ̀ fún lẹ́bàárún wọ́n ní yídìí ya òdìdé àwẹ́ wá àwẹ́ yá ọgbà àwẹ́ wọn ní máka yá oríṣi Ṣàngó àwọn mọ̀nàfíkì yẹ àwọn ni wọ́n wà sàlẹ̀sàlẹ̀ ìsàlẹ̀ gbóná ju òkè lọ lẹ́yìn náà ni wọ́n ká àwọn kiriyó àwọn christians àtàwọn jew àwọn ahlul kitab lẹ́yìn ìgbà yẹn ọlọ́run sì wá kó àwọn al'usọ́tù minal mu'minin alladhina lam yaghfir Allahu lahum àwọn mùmìnì òdodo tí wọ́n ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ìṣẹ́bọ àmọ́ ọlọ́run ò fẹ́ríjì wọ́n nígbà wọ́n kú lérí ẹ̀ ọlọ́run bá yọ́sẹ̀ wá fún àwọn ẹ̀kún wọn àmọ́ àwọn èèyàn padà jáde àwọn olùgbàgbọ́ òdodo wọn padà jáde sẹ́rí mọ̀nàfikún àtàwọn kèfèrí tí wọ́n ṣe Islam àwọn ò ní jáde mọ́ ayàwó lọ sọ pé àwọn abòrìṣà oníṣẹ̀ṣe oníṣàngó wọná ayà náà mọ̀ fẹ́ káyìí ayà tó ní kìrìsìtẹ́nì ọwọ́ náà tí ó gba Islam ayà yẹn mọ̀ fẹ́ káyìí ayà tó ní gbogbo àwọn tí wọ́n ń bọ màálù tí wọ́n ń bọ gi tí wọ́n ń bọ ni tí wọ́n ń bọ omi tí wọ́n ń bọ Ọbàtálá àwọn tí wọ́n ń sin Ògún gbogbo ẹni tí ìbá sí Islam àbáwọn tí wọ́n mú Islam léré oníṣẹ̀ṣe gangan ni wọ́n bọ̀ tí wọ́n yọjú mọ́sálásí irú àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn ọba ilẹ̀ Yorùbá àwọn máa ń ṣe yẹn ọ̀pọ̀lọpọ̀ àwọn olóṣèlú wọ́n máa ń ṣe kò gbàgbọ́ ní Islam àwọn yọ̀wọ̀ mọ́sálásí torí pọ́fẹ́sì politics gbogbo àwọn tí ó jẹ́ pé wọ́n ṣe muslim wọ́n sì ń wá mọ́sálásí wọ́n lọ ìdì yìí àtàwọn kèfèrí tí wọ́n jòkó nínú ìgbàlẹ̀ wọn ọlọ́run wọ́n wọ̀ ná inna Allaha jami'ul munafiqina wal fi jahannama jami'a ọlọ́run bá níṣẹ́ rí gbogbo àwọn àti àwọn àwọn ayàtọ̀ wá jẹ́ àmà pé gbogbo ẹni tí ó ti islam iná ní ọwọ́ bóyá ń pẹ̀lẹ̀ ní kírísà àbí pẹ̀lẹ̀ ní jù ọlọ́wọ́bá ní innal ladhina kafaru min ahlil kitabi ọlọ́wọ́bá ní gbogbo àwọn kèfèrí nínú àwọn tàà fún tíra síwájú àwọn ni wọ́n fún tíra síwájú jama Jew and Christians bá sì máa sọ àmàlà àmàlẹ̀ ní gbogbo bí ta bá ti torí kan lè bá a tètè padà tí wọ́n bá gbọ́pọ̀ àwọn ọwọ́ náà ipe ọba aláà ló sì sọ bẹ́ẹ̀ kìí ṣe mi ọlọ́wọ́n ọba ní báyàtọ̀ ọba mọ̀dáadà iná lẹ́dínlẹ́dínlẹ́ káfárù gbogbo àwọn tí wọ́n ya kèfèrí mí ní ahàlèlè kìtàb nínú àwọn tá a fún tíra síwájú Jew and Christians wọ́lì mọ̀ṣìrìkì àtàwọn oníṣẹ̀ṣe àwọn oníṣàngó àwọn ẹlẹ́bọ fi náà rí jahannam ọlọ́run jahannam ti ń gbóná yẹn ọlọ́run bá ní ibẹ̀ ni wọ́n bọ̀ khalidina fiha ọlọ́run ni wọ́n ní jáde máa ń bẹ̀ ulaika hum sharrul bariyya ọlọ́run bá ní èèyàn tí ọ̀dá ni wọ́n wọ́n iṣẹ́ èèyàn dáadáa aláburú ni wọ́n e, èmi mọ̀ dá wọn ọ̀tọ̀ fún wa ní ọ̀gẹ̀dẹ̀ ẹ́ ṣé ẹ̀yọ̀ ẹ̀yọ̀ òun ní fún yín má wọ́n wọ́n ṣe ń ẹ̀yàkùn agẹmọ ní fún alọ́sàn àwọn kan kí tí wọ́n kàn kàn àwọn wọ́n sì débẹ̀ wọn lójú ìwọ lójú àwọn ọ̀gbọ́ ìwọ ń gbọ́ àwọn olè kú lójú kan ìwọ ló gbé kú láti yàrá bọ́ta ọba rẹ ò lè gbé rẹ jáde láti inú ilé àfi tó bá gbé jáde kò lè dá wọlé àfi tó gbé wọlé sọ́lọ̀ nìyẹn ọwọ́ náà ó sì yẹ kó nítorí pé ọlọ́run ọ̀dálẹ̀ ìsìn tọ́jú rẹ̀ ń mójútó ọ ọwọ́ àlọ́ lè bọ ẹ̀dá ọlọ́run ọlọ́ni ẹni wọ́n máa sọdún ẹ̀yọ̀ ẹni wọ́n máa sọdún gbónú ọdún gẹ̀lẹ̀dẹ́ òkè bàdà ẹni wọ́n máa ṣe iná ni wọ́n gbọ̀dá bọ̀ wá wọ̀ ó sì yẹ ká wọ̀ náà lóòótọ́ ẹ̀mọ́ fi tó wá pààyàn lẹ́kún bẹ̀ ni pé ọlọ́wọ́ ni khalidina fiha ọlọ́ni wọn ní jáde tọ́ yóò dá sí wọn ní òtítì mójútó bàbá rẹ̀ àtìyẹ́ àtàwọn ẹgbẹ́ ká wọ̀ náà ashabul kaba'iri غير المشركين والكافرين ẹ wá rí gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́ṣẹ̀ ọ̀pọ̀ àyàn ó gbomi lójú òbí ẹ̀ ó ogbowo ẹbí ó ṣe sìná gbogbo èlé ó ń ta laarin kò wá fi ìjọ kan nínú náà ọlọ́run inna yawman indahu ka alifisana sanatin mimma ta'udun ọlọ́run ní ẹgbẹ̀rún ọdún tẹ̀yìn ń kà lọ́dọ̀ yín òun ni ìjọ kan lọ́dọ̀ tó wọ́n lọ tọ́mọ́ wá ní kọ́kànlọ́ lè ìjọ kan péré ní ah, kéré sí ìṣẹ́jú kan ara yọ gbà ní kéré sí sẹ́kọ̀ndì kan ọyáwó ọkọ̀ jáde ara yóò tó bẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa sáré gbogbo àwọn asáàbùl kàbáyìrì yẹn anábì sọ̀rọ̀ anábì ní yàkúrújú mínà náà wọ́n padà jáde nínú náà man kana fi qalbihi mithqalu dharratin min iman gbogbo ẹni tí ó bá ní ìgbàgbọ́ nínú nǹkan mi lẹ́yìn la ilaha illallah yọ́ padà jáde nínú náà ọlọ́wọ́ padà fi sínú àlùjánnà àmẹ́lẹ́bọ ina Allaha ya yaghfiru an yushraka bihi ọlọ́run ní fẹ́rí jẹ wọn o wa yaghfiru ma duna liman yasha ẹ̀ṣẹ̀ tó yàtọ̀ sẹ́bọ ọlọ́run lè yọ̀ǹda bá wù tí wù yóò fi sínú náà àmọ́ yóò padà ṣe kíní yóò padà mú jáde èyí táwa ń bẹ lọ ni pé ká wà torí ń ṣàdúrà wípé kọ́lọ̀ mọ́jọ ọ̀tọ́ náwó kó tó wọ àlìjánà torí ìran mẹ́ta náà ni ẹni tí ó wà àlìjánà gbére níbẹ̀rẹ̀ tí ò ní tọ́ náwó àtàwọn tí ó wọ náà tí wọ́n ní tọ́ àlìjánà wò àwọn tí wọ́n tọ́ náwó kan tó wọ àlìjánà ọlọ́run fi wá sínú àwọn tí ó wọ àlìjánà níbẹ̀rẹ̀ tó bá ti sàdúrà lóru ọlọ́run mọ́sà fi mí sínú àwọn tí ó wọ àlìjánà níbẹ̀rẹ̀ òdìkò tán nìyẹn àwọn tó bá kàn ọlọ́run fi sínú àwọn tí ó wọ àlìjánà ọpọsibú kọjá pé ọwọ́ àlìjánà tó sọ yẹ àmọ́ kọ́kọ́ wọ náà kó tó wọ àlìjánà nígbà tó tún bá níbi nàìjà bẹ̀ gbogbo ẹni bá tẹsẹ̀ kaba èrè dùnú tọ́lọ̀ wọn bá ti fẹ́rẹ́ ní lọ́rùn yóò wọ náà kó tó wà jẹ́nà yóò dáa kó tètè wá dágbére fáwọn ẹ̀ṣẹ̀ náà akisaru aliha àwọn tí wọ́n pọ̀ jù nínú náà akisar tí wọ́n pọ̀ jù nínú náà anisa àdínísà òun náà làwọn obìnrin àwọn owó lọ́pọ̀ dì nínú náà àdínísà òun náà làwọn kíni àwọn obìnrin àwọn obìnrin lọ́pọ̀ jù tí wọ́n lọ́pọ̀ jù ìtumọ̀ nípa àwọn ọkùnrin díẹ̀díẹ̀ àwọn tó pọ̀ jù làwọn obìnrin ọlọ́run ọ̀bíọ́ àwọn ọmọ tèmi àwọn ọmọ tìẹ náà lóbìnrin àwọn ìyàwó wa náà ọlọ́mọdé wà a ṣiṣẹ́ o torí gbogbo àwọn ọ̀rọ̀ téèyàn fi wọ̀ná ọpọ̀ lára obìnrin gbogbo àwọn ìrìn téèyàn máa rìn fi dọmọná ọ̀pọ̀ nínú àwọn obìnrin gbogbo àwọn ìwà máa ń wù fi wọ̀ná nínú ìwà àwọn obìnrin anabi muhammad sallallahu afa àwọn murar bin hussein ọlá anabi ní ìtọ́látù fil janna nígbàtí wọ́n mú mi rin ìrìn àjò mo wá rí alìjanna fara ètò àkàsára àlìhá alfukara mo wá rí pé àwọn tó pọ̀ lórí alìjanna àwọn tálíkàlì ọmọ ya àwọn ọlọ́pọ̀ lórí alìjanna àwọn kíni eh àwọn aláìní àwọn tó wó wọn ọ̀pọ̀ ẹ dákun ibo ni ó ti lówó tẹ́ ibo ni ó ti fẹ́ rówó ọtí ibo ni ó ti fẹ́ rówó patí bẹ́yàn ṣe gbé awúgán sí yóò lówó lọ́wọ́ ibo ló ti fẹ́ rí nítorí pé owó owó tí mú yàn máa tẹ̀sí àgẹ̀rẹ̀ téèyàn ó fi máa wà ná kò sí ní ọwọ́ ẹ̀ lọ́sọ̀ jẹ́ fúnpa pẹ̀lú ọlọ́run bá gbowó lọ́wọ́ ẹlòmíì ọlọ́run fẹ́ràn ẹ̀ rẹ́ra máa ta lé lọ́wọ́ tó mọ̀ pé bóun bá ti ọlọ́run ọba ti gbàdúrà rẹ̀ ẹ̀dàkùn kí ni orí tó ga jù lọ́lọ́run fún yàn ọ̀nà làlìjánà anábì ni wàtàlátù fi náàrí mọ́ wá nájú tó náà mo wo náà wọ́n ní kí n rí inú náà mo rí faraayetu akisara ahliha an-nisa wá rí pa àwọn obìnrin lọ́pọ̀ jù ń bẹ̀ ni wọ́n ń ké àwọn obìnrin umahat àwọn sisters anabi ni yàrá masara nisa anabi ni mo pè yín obìnrin tasadakna ẹ ma ṣe sara fa inni uritu kunna akitara ahali na wọn fi hàn mí mo rí báyìí mo wá rí i pé ẹ̀yin lẹ pọ̀jù nínú iná arábìnrin kan bẹ tí ma ń gbàwẹ̀ tí ma ń kírun tí ma ń nàró lóru àwọn èèyàn ní à ọmọ kú ọmọ àlìjẹ́nà ni anábì ní à ọmọ náà ni ó. yọ wọ náà tó o wọ́n ní kí ṣe àdẹ́bì ní tó fi jára ha ìmá ń bú àwọn níbọ̀ rẹ̀ ẹ̀ ìmá ń bú àwọn níbọ̀ rẹ̀ tọ́ ìyàwó tiẹ̀ sọmọ pé òun náà ṣerú ẹ̀ padà wá alẹ́mi ní ẹ̀yin obìnrin ẹ máa ṣe sàárà púpọ̀ kẹ́ má bàa wọ iná sàárà ọjọ́ kan nínú àwọn téèyàn máa fi ń jìrẹ̀ bẹ̀ sí ọlọ́run kó wọn má bàa ṣe kíní kó wọn má bàa tó náwó anábì ní ìtẹ́kìnnára wàláwò bí ṣíkì támúra ní ẹbẹ̀rù iná ọlọ́run kẹ́ wá sọ níbi iná ọlọ́run kẹ́ má jóná ìbá jẹ́ pé ẹ ní nǹkan kan mí yàtọ̀ sí ìdajì làbídùn date ọkàn láásí méjì báyìí ìwọ náà jẹ kan ìdajì yòókù ọwọ́ afẹ́ nìkan lánìyàn kọ́lọ̀ mọ́jọ wọ̀ náà àdẹ́bì ni tọ́wádé pé dókù lọ́wọ́ yín nù ẹ fi rẹ́síkò ara yín kẹ́mi bá wọ̀ náà lọ. èèyàn máa ń dìídì máa gbowó jáde nínú àkáǹtì pé owó tí mo fẹ́ ná lọ́sẹ̀ yìí mo fẹ́ fáwọn èèyàn kọ́lọ̀ ń ṣe gàgá tí ó di èmi àti iná tí ìfini wọná anábì ni ẹ máa ṣe sàárà ẹ̀yin obìnrin o ọ̀pọ̀lọpọ̀ àwọn obìnrin ni wọ́n èyí tó wá fẹ́ ká ṣe sàárà àwọn ni wọ́n sì ni wọ́n pọ̀ nínú náà kọ́lọ̀ mọ́jà wọn ti wọ́n wà ń bẹ̀ o sifatu annar tó iná náà bóò ṣe rí lẹ́yìn ọlọ́run àti ànábì tí ọlọ́run ní kórìí ọ̀sẹ́nìkan tó tún mọ̀ọ́mọ́ bí náà ṣe rí ajẹ́ pé a máa mọ̀ nínú alukur'an a sì máa mọ̀ nínú kíni àdísì anábíwá muhammad sallallahu alaihi wasallam a gbọ́dọ̀ sọ̀rọ̀ míì tó kọjá ọ̀nà méjèèjì torí pé ọlọ́run àtànábì nìkan ló bí náà ṣe rí ló gbóná gan anábì wá sàlàyé bó ṣe gbóná tó sallallahu alaihi wasallam anábì ní náàrùkún áàzìhì allati yuqadu ibnu adama anábì ní iná yín tí ọmọ anábì adama ń lò tẹ́ẹ̀ fi ń ṣe ń jẹ àwọn anátẹ̀ ń dá yẹn ó fún búrẹ́dì ni ó iná ẹ̀lẹ́tíríkì ni ó iná tá fi dáná ni ó iná tó wà ní ayé yẹn anábì ní jùsùn ọ jẹ́ ìpín kan min sàbọ̀ayínà jùsùn min harri jahannama bó ṣe gbóná tó yẹn bínú ayé ṣe gbóná tó yẹn ọ ìpín kan nínú 70 gbígbóná iná jahannam tí wọ́n nìkan gbóná ẹyọ kan nu seventy òun náà ni gbogbo náà tà láyé ọlọ́wọ́n wa ha di sixty nine ma gbogbo náà ti ń jó ti ń ba nǹkan jẹ́ yẹn ìpín kan nínú seventy eléyìí ó jẹ́ kéèyàn mọ̀ pé ọ̀rọ̀ náà sọ yẹn kì í ṣàwàdà sixty nine degree tó kù ọlọ́wọ́n ó ṣe kí ni ọlọ́wọ́n ó ìní ọmọ fi di àwọn èèyàn ń yà tọ́mọ nínú àtàyé nìkan bá ní ṣé kò tó lẹ́rù sọ pé kúl rẹ Muhammad bá mi sọ fáwọn tí ọba mọ̀ pé náàrú jahannam iná jahannama ashaddu harra ọlọ́run ní òun ló gbóná jù o ọlọ́run ròyìn pé nǹkan gbóná jù o aláàní ròyìn ó gbóná jù òun ló o ó lé o ó gbóná gan láwùkánù yẹ́fùkọ́ táwọn ni ah wọ́n gbìyànjú bí wọ́n ṣe ní wọ náà àwọn ọ̀gbọ́ yé ọlọ́run rán ànábì wa kọ́ sọ fún wa pé iná gbóná o nígbà òjò nínú àlùkòrán ní sísọ mọ̀ pé yọ̀ọ̀dà kó sọ́ra rẹ̀ ọlọ́wọ́bá ní wọ́n máa àdẹ̀rọ ọkà máa hìyà ọlọ́wọ́bá ní ilẹ̀ Muhammad ta ló fi bínà náà ṣe rí ta ló fi mọ́ náàrù ní hàmíyà náàrù ní hàmíyà náàrù ní hàmíyà ọlọ́ni iná kan ní gbónaga Allahumma qina azaban nar Allahumma qina azaban nar اللهم اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما أما يا من السوا قهرها بعيد wọ́n ní ọwá jì wọ́n gbẹ́ bí kànga àbíká ní sọ́kẹ̀wé ọ̀fẹ́ bẹ́ẹ̀ ọwá jì bóòlù sí wá jì tó anábìlọ́sàlàyé كان النبي بين أصحابه رضي الله تعالى عنهم النبي من بلاد وصحابه صلى الله عليه وسلم فسمع وجبه النبي وقبوه كان تني قصة النبي أيه أقباني أنا وما وأنا لما انتصل النبي هذا حجر النبي نوخوتا كان أولكي في النار وجو سننا جهنم mọ́tò sàbọ̀ayé na sana láti seventy years ni wọ́n ti ju òkúta náà sínú náà jahannam al'ana wàásù àlàkọ́ ara ha nísìn ló tó balẹ̀ láti seventy years ti bọ̀. ìtumọ̀ ẹni pé tí wọ́n bá ju ọmọ tuntun sínú inú náà jahannam kó tó balẹ̀ yóò ti wọ seventy years. bó ṣe òkè kànga kó jìn tó tábàjù òkúta síbẹ̀ láàrin five seconds yóò ṣe kíni yọ balẹ̀ wọ́n wá ní tábàjù òkúta sínú náà jahannam wọ́n ní yọ́ máa lọ dò one year two years three years four years five years seven years twenty thirty years forty years seventy years Allahu Akbar Allah subhanahu wa ta'ala wakuduha gbogbo wa ni àmọ́ tí wọ́n pè ní wàkúùdù wàkúùdù ni pé nǹkan tá a máa fi koná tí ó fi máa kẹ̀ sí tí ó fi máa tí ó fi kẹ̀ tí ó máa wá máa tí ó máa ràn sí tí ó máa kẹ̀ sí. àwa máa ń lo gi a máa ń lo rọ́bà a máa ń lo táyà a máa ń lo kerosene a máa ń lo pẹtrol wàkúùdù ha ní tí wọ́n máa fi koná náà àmọ́ lọ àwọn igi tó bá jẹ́ kì í sẹ́pẹ́ àbí tọ́jẹ́ pé tẹ bá ti fi sí yọ́ máa kẹ̀ sí ọlọ́wọ́n bá ní wàkúùdù hà anas <laughs> ya ayyuhal ladina amanu ọlọ́run ní gbogbo ẹ̀yin olùgbàgbọ́ òdodo kú anfusakum ọlọ́run ẹ̀lẹ́ wa ahlikum ẹ sì lé àwọn ọmọ yín ẹ lé wọn mú kẹ́ ṣọ́ àwọn náà náàrọ̀ kí wọ́n má wọ̀ náà yìí o ẹ lè mójú tó ra yín àtàwọn ọmọ yín ẹ lé wọn kúrò níbi ẹbọ ẹ lé wọn kúrò níbi bídíà ẹ wọn kúrò níbi ẹ̀ṣẹ̀ ọlọ́wọ́n bá ní wàkúndó annáṣọ́wà lẹ́hìjárọ́ ọlọ́wọ́n ní àwọn ọmọ èèyàn àwọn ọmọ èèyàn ọmọ èèyàn nífà àtòkúta tó gbóná ọlọ́run bá ní ilá máa fi kó náà náà tí wọ́n bá ti ń jù wọ́n síbẹ̀ báyìí iná yẹn máa ràn ní bókúta ọlọ́run bá ti ń ju òkúta yẹn síbẹ̀ iná yẹn máa ràn ní ọlọ́run bá ní alayha màláìka àwọn màláìka tẹ́ ń bẹ lójú ọ̀nà inú náà yẹn ojú ọ̀nà wọn wà tí wọ́n máa jù àwọn èèyàn síbẹ̀ wọ́n máa jù wọ́n síbẹ̀ alayha màláìka ọlọ́run láwọn màláìka náà gíláàdùn ṣìdáadẹ́ ọlọ́ni wọ́n ní paláyà àdá wọn nítorí àánú wọ́n lé gíláàdù láyà asúnà lọ́ha ma àmọ̀rọ̀hún ọlọ́run láwọn ilé ìtọ́lọ̀ bá ti pa wọ́n láṣẹ pé ẹjùúná wọn níwẹ̀yìn ma wọ̀yẹ̀ fàálùnà máa yóò marun ìtọ́lọ̀ bá ti pa wọ́n láṣẹ làwọn ń ṣe wọ́n rí wojú ọlọ́run àní tí wọ́n bá ń dà wọ́n sínú ná ẹ̀yọ́ màyá mi wọ́n ní wọ́n kó one thousand yẹn kalẹ̀ nine hundred and ninety nine ìní wọ́n dà sínú ná ẹnìkan ní wàlìjẹ́ náà ibi tọ́rọ̀ lágbára sí ni ẹ̀jẹ̀ wọn àyẹ̀ náà wọ ẹ̀rí bá a ṣe ṣe lérí láyé ni sá gbọ́dọ̀ sọ́lọ́ lẹ́nu wa kọ́dà kan ní wọ́n sọ̀rọ̀ ọ̀nà ẹlòmíràn máa àwọn kan tó fi gbogbo nǹkan táwọn èèyàn ń sìn láyé irin ni òkúta ni igi ni omi ni gbogbo nǹkan táwọn èèyàn ń sìn lé ayé màálù ni ọlọ́run ní kí wọ́n kó gbogbo táwọn èèyàn ti sìn lérílẹ̀ ayé kí wọ́n kó gbogbo ẹ̀ wá ọkàn òní mìs gbogbo Ṣàngó gbogbo ilé elédì gbogbo bí táwọn èèyàn ti ń júbà fún nǹkan míì tí wọ́n ti ń ṣẹbọ gbogbo tí wọ́n ń sìn yẹn ọlọ́run ní ẹ̀kọ́ wa gbogbo Ṣàngó tọ́wọ̀n lé ayé àti gbogbo irin ẹ̀ẹ́gẹ́nàgbẹ̀rin ogun gbogbo orin tí wọ́n fi sògùn láyé gbogbo àmà tí wọ́n fi mèrè gbogbo ogi tí wọ́n fi gbèrè ọlọ́wọ̀n ní ká kó gbogbo táwọn èèyàn sìn nílé ayé gbogbo ọ jáde síwájú ọlọ́run ọlọ́run wa ni ọya ẹ̀dà wọn náà papọ̀ mọ́nu ná mo fẹ́ sọ fún yín pé èmi lọ́lọ́run tí wọ́n bá jọ́ lọ ní kò yẹ gán jóná dóòfin ní sin nǹkan mímọ́ náà ni pé kọ́dà kámọ́tì ìdọ́rùn gan báwa gan bá bu pẹtrọ́ọ̀sì yóò jò bàbá bu pẹtrọ́ọ̀sì yóò jò kátó wá pé tọ̀dọ̀ ọlọ́run ọlọ́run fẹ́ ṣe kó lè bá fìdí ẹ̀ múlẹ̀ fún wọn yí pé sẹ́bẹ̀ ń sìn wọ́n gbà tẹ̀ wà láyé kí ló dé tí wọ́n gbà yín lẹ̀ lẹ́nu kí ló dé tí wọ́n lè gbara wọn lẹ̀ ọlọ́run ọba ní innakum ẹ̀yin kèfèrí wà máa ta'buduna min dunillah àti gbogbo tẹ́ ń sìn tẹ́ ń bọ́ láyé hasabu jahannam ẹ̀ṣẹ́ pẹ̀ náà ni wọ́n iná jahannama ẹ̀ṣẹ́ pẹ̀ náà a máa fi wọn kó náà báyìí nígbàtí ọlọ́run fẹ́ jó tí ò lè sọ̀rọ̀ ńná látara ìbínú wípé kí ló dé tẹ́ ń sin àwọn kan yìí adadu abuwaabiwa sa'atu abuwaabiha sa'atu naari iná fẹ̀ gan ọfẹ̀ gan wọ́n nílẹ̀kùn rẹ̀ méje ni ọlọ́run bá ní wa inna jahannama lamu'iduhum ajma'in ọlọ́wọ́n bá ní jahannama tá ń sọ yìí òun náà ni ààyè tí àsàdéhùn fáwọn kèfèrí ajma'in gbogbo wọn pátá sab'atun abwab ọlọ́wọ́n bá ní lẹ̀kùn méje lónìí likulli babin minhum juz'un maqsum ọlọ́wọ́n bá ní lẹ̀kùn kọ̀ọ̀kan àwọn ọlọ́wọ́n bá àti ṣètò ẹ̀ kalẹ̀ ó sì ti níyà àwọn èèyàn tí ó wọ̀ bẹ̀ launuha aswadu inna gan fún rẹ̀ wọ́n kò sí red kò sí yellow eh, kò sí white black wa kullu àzọ̀lá gbogbo nuna kò sí màálẹ̀ bẹ́ẹ̀ òkùnkùn ni òkùnkùn ariwo nìkan yèé ni wọ́n mọ̀ gbọ́ wọn ní ra wọn ariwo yèé jùdọ̀ra nuha aró ògiri tí ọjẹ́ bíi fẹ́ǹsì náà torí bó ṣe wù kọ́ kọ́fẹ̀ tó ọlọ́run ó fún un ní fẹ́ǹsì ọlọ́run fún un ní aró ògiri jùdúrà ó nípa ó nípa ọwọ́ jẹ́ ọ̀nà mẹ́rin one two three four kò síbi wọ́n sá lọ tẹ́lẹ̀ àmọ́ ọlọ́run kàn fi ṣe ó fi sọlá ẹgbẹ́ kan lè mọ̀ pé kò sáà ń jáde mọ́ bí o lẹ́kùn tá a wá lónìí tí wọ́n ti wá dà wọ́n síbẹ̀ tán wọ́n wá ti pa ọlọ́run ọba ní inna àtàdínà lè zọ́ ní mí nánà rọ̀ ọlọ́run bá ní àwọn alábòsí àwọn ẹlẹ́bọ àwọn ẹlẹ́ṣẹ̀ àti pèsè kalẹ̀ fún wọn iná àhátọ́ sọ̀rọ̀ dìkò ha àwọn ògiri tọ́rọ kiri ká wọn a ti fi ògiri afẹ́rọ kiri ká wọn yóò wá jẹ́ ilé ní wọ́n fi pè ní darul azab ilé yà wà in yastaghithu nígbàtá ti fò ògiri rọ kiri ká rẹ̀ lọ́nà mẹ́rin oru yẹn wá ṣe kíní yóò wà lágbára kò sí wíńdò mẹ́ lẹ̀kùn tó wà bẹ́ẹ̀ náà wọ́n ti ṣe kíní wọ́n ti tipa wọ́n yẹ́sítẹ́gìísù bímá wọ́n yẹ́sítẹ́gìísù tí wọ́n bá wá ń pariwo pé ẹgbà wá ẹsàánú wá ìṣìgáṣà ẹgbà wá ẹsàánú ẹgbà mí ẹgbà wá ogbẹ́gbẹ́ wá ogbẹ́gbẹ́ omi náà yọ́wà jẹ́ ìtútù ẹsẹ̀ ètú ọyún ọyún tó gbóná yẹ́ṣùwèrè ojú a tí wọ́n bá láwọn fẹ́ mú báyìí yóò sì bo ojú wọn yóò bo wálẹ̀ tóró wọ́n ti gbọ́dọ̀ mọ́ mú bí sàṣàràbù ọlọ́wọ́n bá ní a omi kómi ni o ètí wọ́n fẹ́ mú yẹ ọlọ́wọ́n ní kọ̀dá wọ̀sá àti mórítàfàkọ́ ibi wọ́n wà náà dáa iṣẹ́ bú táwọn náà ṣe náà dáa ibi wọn padà wá parí ọ̀rọ̀ wọn sí náà ó burú jáì anábì ní sọ̀rọ̀dìkù ahli nar anábì ní ẹ̀rí ògiri tí wọ́n fi rọ kiri ká ní arab atu judure anábì ní ògiri mẹ́rin ni o kullu jidari masiratu arba'ina sana ẹ̀rí ògiri kọ̀ọ̀kan tẹ̀ bá rìn bẹ́ẹ̀ tẹ̀ rìn lẹ́gbẹ̀ẹ́ lọ ẹ̀ máa rìn one year two year three years ẹ̀ sì rìn forty years kẹ́ẹ̀tẹ́ dé òpin ara ògiri ẹ̀yọ̀kan ìrìn forty years kọ́lọ̀ mọ́sẹ̀ ṣàánú ẹni kọ̀ọ̀kan wa tọ́ àmúhà wọ́n mọ̀ ní ibi ń pa wọn ibi ń pa wọn ibi ń pa wọn wọ̀ṣàrábúwà àwọn fẹ́ mumi àwọn fẹ́ jẹun ọlọ́wọ́n bá ní iná ṣàjàdàtà zakum ọlọ́wọ́n ní igi zakum igi ẹ̀gún igi ẹ̀gún tọ́ àmúlẹ̀ àti òun náà ló ń jẹ tí wọ́n máa jẹ ẹ̀rùn wọn ti jẹ ẹlẹ́dẹ̀ láyé wọ́n ti mú bí àlè wọ́n ti gbáṣẹ́wó lẹ́sẹ̀ wọ́n ti gbádùn wọ́n ti gbádùn tán ilé ayé náà ni àlìjánà kèfèrí ọlọ́run bá ní tí wọ́n máa jẹ nìyẹn kalimahuli yagili filibutun tí wọ́n máa mu òun náà ni ètùtù ẹsẹ̀ yóò wá gbóná débi pé tí wọ́n bá mu síkùn wọn ikùn wọn máa wá máa sọ bígbà tí omi gbóná bá ń sọ lérí iná púpù púpù púpù ẹ èwo làlàáfíà bẹ́ẹ̀ láyò sùmínú wọ́n gíní mìjú oúnjẹ àwọn jẹ náà kò yó wọn ebi òṣìṣẹ́ aláìmọ́ ma pa wọn náà ọlọ́run bí ọ́ wọ́n sàì wa ọ́ ọlọ́run ọba ní la yazukuna fiha baridan wala sharaba ọlọ́run ni wọ́n ní tọ́ kankan wọ́n bẹ̀ ní tọ́ omi tó tutù irú èyí tí wọ́n náà yẹ ẹnìkan tutù ìlà hamiman wagasakọ ọlọ́wọ́n bá ní wọ́n ma mú omi gbóná dé wọ́n ma mú omi gbóná àti àwọn agi ẹ̀gún jaza'an wifaqọ ọlọ́wọ́n bá ní eléyìí náà ní ẹ̀san eléyìí náà ní ẹ̀san tó ṣe déédéé tí wọ́n ṣe láyé wasukuman hamima tí wọ́n bá ní ògbẹ́ngbà wọn ọlọ́wọ́n ní ayá ẹ fún wọn ẹ fún wọn lómi gbóná faqatta'a am'ahum ọlọ́run ní bá sí mú mi náà ìfun wọn yóò sì máa já kutukutu ìfun sábà pé kí ìfun ó bó ni wọ́n ń pè ní ọ́sà yọkàrà bó tíntín ẹ wá wo wàhálà tí máa ń dààmú ẹni tó bá ní ọ́sà jama eléyìí wá ní bó fàkọ̀tọ̀ àmùhá ahùn ọlọ́run ní omi yẹn yọkọ̀tà yọ wá gé ìfun wọn fẹ́lẹ́fẹ́lẹ́ ń gé tọ́ba yóò tún sọ padà tọ́ba tún mú mi yóò tún gé fẹ́lẹ́fẹ́lẹ́ kullama nadijat juluduhum ara wọn a máa fìyà jẹ wọn nínú ara ọlọ́wọ́n bá ní bọ́dì wọn tóbi gan gbogbo ìgbà tí iná bá ti jó ara ẹran wọ́n wà kú skeleton badalinahum juludan ghayraha ọlọ́run á pàṣẹ pé kí ara mi ò tún dìde ìyẹn náà ó tún jóná wálẹ̀ wọ́n tún fún ní mi yóò tún jóná wálẹ̀ wọ́n tún fún ní mi yóò sì máa bá lọ nìyẹn ọmọ ìyá mọ́sẹ̀ bọ́ mọ́ o o sì bẹ̀rù ọlọ́run ọba tó ní náà yìí nfin náà jọ àwọn èèyàn lé ayé mi tí wọn ọ̀rọ̀ gbọ́dá sí tí odidi bọ́ọ̀sì kan jóná tí o sì ní nìkan yọ ń ọba tó ṣe yẹn ìtọ́fẹ́ ṣe lálùkẹ́ àmọ́ kọjá yẹn o. jahannam mọ́gòlákà tí wọ́n ti wá bẹ̀ láyà mọ̀tún wà láyà kòròjù wọn ò ní jáde mọ́ àwọn ẹlẹ́bọ bẹ́ẹ̀ sì ni wọn ò ní gbatẹ́gùn atẹ́gùn ní wọlé wàlá yamutun ni wọ́n sì ní kú tí wọ́n bá ti wọ bẹ̀ tán ọlọ́run ni kuludun bila maut ọlọ́run ni ẹ máa bẹ́ẹ̀ lọ́gbẹ́rẹ́ ẹ̀ní kú ó ẹ̀ní stop ọlọ́run ni ẹ̀ní kú ikú tó pa yín mo ti pa jahannamu innaha alayhim musada innaha alayhim musada ọlọ́run ní mughlaqa ọlọ́run ní àwa tilẹ̀kùn mọ́ wọn fi amadin mumaddada ọlọ́run bá yọ wá gbé àwọn òpórí bìtìrìbìtì wọ́n tún wá gbé sẹ́yìn lẹ̀kùn yẹ lẹ̀kùn tí màláyíká ti ta ní ó sì tẹ́lẹ̀ wọ́n máa pariwo ya malik ìwọ malik ya malik ìwọ malik malik la fi sí ojú ọ̀nà aná òun ní bá wọn wọ́ o àwọn lọ́wọ́ lójú ọ̀nà wọ́n máa pariwo ìpè ya malik ìwọ malik ọlọ́wọ́n bá ní wọ̀nádà ya malik wọ́n máa wá pariwo pé ìwọ malik màláìkà kan ní jẹ́bẹ̀ tọ́lọ̀ fi sí ojú ọ̀nà aná lè yẹ kọ́ bí alẹ́ iná rọ́bùkà báwa sọ fọ́lọ́wọ́n bá rẹ̀ kópa lèyẹ́kìrì àlẹ́yìnà sọ fún wa pé kọ́pàá wà kọ́ọ̀lá máàlìkì wà sọ fún wa pé ẹ̀dá kankama ìnàkùn máa kìtù ẹ̀ níkú bẹ́ẹ̀ sì wà náà nìyẹ títí gbére yọ́dá kó tún èrò rẹ pa lérí ẹ̀ṣẹ̀ tó ń ṣe àtẹ́bọ́ tó ń ṣe yẹn gbogbo àwọn tó bá jẹ́ ẹlẹ́bọ wọn ò ní jáde má àwọn kèfèrí àwọn tó ṣe Islam àtàwọn mọ̀nàfíkì tí wọ́n ṣe bọ́tán tó wá mọ́sálásí àtàwọn ológun tí wọ́n ṣògùn tajà tí wọ́n ṣògùn sọ tí wọ́n rí nǹkan mọ́lẹ̀ tán ṣògùn kákọ́ tó sì gbà pé kíní ìyẹn ní sọ àwọn lóòótọ́ kíní ìyẹn ló ń sínà fáwọn lóòótọ́ tó bá ti jáde kìá mọ́ ọlọ́run ò ní ọlágbára ọlọ́run ọba wa ọláàánú ọlọ́run asibábò tó kó lè náà rẹ̀ tọ́ bí iná ṣe rí níwọ̀n bá sàlásílà náà wà ń bẹ̀ sàlásílà wà gèlè ńlá ọ̀sà àyẹ̀rọ̀ ọlọ́run ládé wá pẹ̀lú ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ wàlá yóò fi kú wàtàkọ́hù àhàdùn ọlọ́run bí ń ṣe nìkan dè wọ́n kò sẹ́nìkan tó dèèyàn bẹ́ẹ̀ rí nínú àwọn tá máa ń fi yà láyé wala yu'adhibu adhabahu ahad ìyàtọ̀ bẹ́ẹ̀ jẹ́ ń bẹ̀ ẹnìkan òfin lóòjẹ̀ yẹrí wala yusiku wathaqahu ahad ẹnìkan ò sì dèèyàn láti fìyà jẹ bí wọ́n sì dè wọ́n nínú gbogbo àwọn tẹ́ máa ń dèèyàn bí wọ́n fẹ́ fìyà jẹ nígbà ọ̀rọ̀ wá rí báyìí jẹ́mọ́ ẹ dákun yóò wá dá kí ẹnì kọ̀ọ̀kan wá kálọ̀ lè chẹ́ẹ̀kì kí là ń ṣe asbabul khuldi jahannam bóyá ẹni tí ọba wa mọ nǹkan tí ń gbìyànjú wọná níwọ̀n aka díẹ̀ níwọ̀n bá tipa bá ká àmọ́ rẹ̀ ni òun náà ni pé alukufuru wà ṣíríkú eh, wálé máa ṣìyà sọ́mọ́rì rẹ̀ náà nìyẹn kéèyàn ọmọ sí Islam àbí kéèyàn ọmọ ṣẹbọ àbí kéèyàn ọmọ eh, ṣe ẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣe ẹbọ àwọn kan tí ń náà nìyẹn ẹni tí ń ṣẹ̀ṣẹ̀ ńlá tí ì ṣẹbọ wọn padà jáde èyí táwọn ọ̀bẹ kọ́lọ̀ ń jáwọ́ ọjọ́ yìí wọn ṣe láwọn ẹlẹ́bọ àwọn tí ó ṣe Islam àwọn èèyàn ní jáde mọ́ asbabu dukhuli annar nínú àwọn kan tí máa múyàn wọná alákọ̀ọ́kọ́ náà nifaq òun náà ni kéèyàn ó máa ṣe kèfèrí kọ́ mọ́ bìlífù ọlọ́run Allah kó sì mọ́ bìlífù nínú Islam àmọ́ ń jórúkọ mùsùlùmí ń sì ń darapọ̀ mọ́ mọ́sálásí wọ́n jọ lọ jímà wọ́n jọ lọ ìdí wọ́n jọ lọ Mákà wọ́n jọ lọ mọ́kà wọ́n jọ gbà rẹ̀ àwọn èèyàn pọ̀ rẹ̀ pẹ́tẹ́ nílẹ̀ yorùbá àwọn àfa aládàáwò kan bẹ tí wọ́n máa lọ lè bá àwọn ènìyàn pé àfa ẹnáwó sẹ́sìn ọlọ́run fi sálìjẹ́ náà ó sì pé bàbá yẹn ní nǹkan tí ń bọ nínú ọgbà rẹ̀ ọmọ pé ọba yẹn ń sin Ṣàngó ń sọdún Ṣàngó ń náwó sídìí Ṣàngó yóò sì máa fi lọ́kàn balẹ̀ gbogbo àwọn tí wọ́n darapọ̀ mọ́ wa tí wọ́n fi ṣẹ̀ṣẹ̀ lẹ̀ tí wọ́n fẹ́ bọ́ọ̀lẹ̀ tí wọ́n fògún lẹ̀ àwọn ni alákọ̀ọ́kọ́ tí wọ́n kọ́kọ́ wọnú ìsàlẹ̀ ni wọ́n sì wà àwọn ni munafiku lọ́lọ́n ní nàlẹ̀ munafiki na fi dárìkìlẹ̀ asfali minan nar ọlọ́run ní ìsàlẹ̀ ìsàlẹ̀ láàkó wọn sí torí ìsàlẹ̀ gbóná dòkè lọ wà láǹtẹ́dìdà láhùn nàṣírọ̀ ọlọ́run bá ní kò sẹ́ni kankan tí ó ràn wọ́n àwọn alùlùkítà tí wọ́n gba fàánẹ́bùwà Muhammad àtàwọn tí wọ́n ń kí ni tí wọ́n ń ṣẹbọ nìkan ó ti tó jẹ́ pé wọ́n ìwà mọ́ṣáláṣí wọ́n ń ṣẹbọ nìkan àwọn ni wọ́n wà lókè àwọn mọ̀náfìkì mọ̀náfìkì wà nsàlẹ̀ kẹfẹ́ nílò òun náà àmọ́ òun yọjú sí inú Islam yóò mọ̀ fi alọ́kànbalẹ̀ àròpọ̀ àpọ̀ ànímọ̀ pé ń tàwa ni òun ni sọ bíi tí Imam Mansur òun ni sọ bíi tí akówó sí òun náà sẹni tí wọ́n lè fámọ́lẹ̀ láàrin wa tí islam fi wó ládùúgbò tó lóun ń darapọ̀ mọ́ wa àjọ plan ni òun náà lè sọ fáwọn ọ̀tá pé ọ̀nà ibi tá gbà ní o àṣẹrí pé ọ̀yẹ́ kí ni ó gbóná títí ó gbóná ju tàwọn ẹlẹ́bọ lásán táwọn wá sí mọ́ṣáláṣí lọ ẹni wọ́n fi ní dúró lójú kan ọlọ́wọ́n wa kó àwọn kẹfẹ̀rí lé wọn lẹ́yìn náà yọ́sà wá àwọn mùsùlùmí ẹlẹ́ṣẹ̀ tó wò túbá tí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣẹbọ bó ṣe jẹ́ pé ọlọ́wọ́ padà mú àwọn kúò àwa bẹ̀lọ́n kọ́lọ́mọ́jà wọ́ bá wọn wọ́n rárá kọ́lọ́mọ́sà ṣe bẹ̀ fún wa ẹ̀yọ́ máa yá mi ah, àmínìkan rán o ọlọ́lẹ̀ já nǹkan kó lé ọlọ́lẹ̀ wú ìtọ́wà ní ṣọ́ọ̀bù ọlọ́lẹ̀ ìtọ́wà nínú ara tó ń fi ń sára lábẹ́ mọ́tò ọjàgó yọ́wàkúlá ilaha illallah nígbàdàn làmẹ́rẹ̀ ó tó ṣiṣẹ́ àfọ́ ìjálàbí ó ní kí ni ọṣẹ yẹn ṣe ṣe lò á ní àìmí ah, ti dànù ẹ dànù kẹ á ah, ní mo ti dànù ẹ̀yin náà rí kan ṣe kan látijọ́ yìí rẹ bá rí kan ṣe kan ni ẹ̀yin máa gúnṣẹ́ ẹbọ ẹbọ ẹbọ ogun ogun èèyàn dágbére fún ẹni tí ọba ti dágbére fún ọlọ́run ti ní iná lẹ́dínà káfàrú mi ní alìkìtàbí wà mọ́ṣíríkì na fi náà rí jahannama kọ́ọ̀dìdì na fi hà ọlọ́run láwọn kẹfìrí náà wọ́n ta mọ́ tíra síwájú jù and christians ọlọ́run ọba ní wà mọ́ṣíríkì àtàwọn ẹlẹ́bọ ọlọ́run inú náà jahannama ni wọ́n ń bọ̀ wọ́n dẹ̀ wà ń bẹ̀ gbére ọlọ́run iná wọ́n yóò ṣíkì bí ẹni ọba ní kankan tí ń bọ̀ papọ̀ mọ́ ọlọ́run ọba ọkọ̀ dé haramallahu alayhi janna ìwọ ní kọ́wọ́ janna wà máa wà wùn náà inú náà nínú ilé tiẹ̀ bá a lásìsọ ni mo sọ yẹn o èmi yẹn tijú ti máa sọ̀rọ̀ wọ́n ti mọ̀ pé mi bá ti lọ tí ma ti là á mọ́lẹ̀ wọ́n ti gbọ́ fàákùn rẹ̀ ní ká má mọ́ àmọ́ tí mo fẹ́ kán wọ́n ti ṣe kí ni wọ́n ti gbọ́ ó sì jẹ́ pé à ń fi àsìkò yìí à ń fi ń pe gbogbo àwọn oníṣẹ̀ṣe nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń pe gbogbo àwọn oní ẹ̀yọ̀ nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń pe gbogbo àwọn onígbónú nílùú táwa yìí à ń fi àsìkò yìí à ń pe gbogbo àwọn onígẹ̀lẹ́dẹ́ àfi àwọn fi àsìkò àfi ń pe gbogbo àwọn tí wọ́n ń ṣe ẹbọ gbogbo àwọn ológun àbọ̀ ìjálá bí àwọn fi àsìkò yìí pé wọ́n kan túwọ́ níbi ẹbọ ká máa bá wọ náà lọ torí pé níta ẹni ká máa jẹ páàlù lọ́wọ́ yẹn ní òun kí máa ń fòyàn lówó tani rọ̀záàkù jẹ̀mọ́ ẹ̀hìn ìgbín àti ẹyẹlé ńkọ́ kí lóun wá fẹ́ jẹ yẹn wọ́n sọ ní rọ̀záàkù máa lọ lọ́ba dẹbọ ẹ dákun àkókò adìẹ wọ́n ní ká tu ìyẹ́ rẹ̀ ẹ́ nǹkan wá gún ká fi pọ́sẹ́ àti ata àjọsìn fi wẹ̀ ipa yóò ní káwa ta ni mo ń sọ̀yàn nínú Islam Allah ẹ̀hìn adìẹ yẹn kí ló ń ṣe kí ló dà yẹn ọ̀dẹ̀bọ níta fẹ́ parẹ́ nílẹ̀ Yorùbá nìyẹn wípé ẹbọ ìṣẹ̀nọ́f fẹ́wárí àlè múyàn ní túláàsì sísọ tá à ń sọ yìí náà lálágbára àmọ́ ọ̀tọ́lọ́ bá kára pé wọ́n eh, ìdí ọmọ sí kíní ìdí ọmọ tún ẹlẹ́ẹ̀kẹta nínú tí ma ń sọ̀yàn dọ̀mọ́ ná àrídà ó náà ní kéyìí ti ma gbà wẹ̀ kó ti ma kírun kó ti ma lọ́lọ́kan kó ti ma ṣe súnà kó wá lóhùn sí ma lóhùn sí islam ma níjọ́ tó ti kó inú islam yẹn níjọ́ náà ni wọ́n ti ba gbogbo iṣẹ́ tó ṣe ni wọ́n ti bà á jẹ́ tó bá kúnjọ́ kejì yín lè wọ náà gbére níjọ́ náà wọ́n ti sin máwọn kèfèrí ọlọ́run ọba ní wà máa ń yẹ́rì àndínní tó fi islam sílẹ̀ tó lọ church ó fi islam sílẹ̀ ilẹ̀ bá wọn ṣe ọ́fíìsì ó fi islam sílẹ̀ ilẹ̀ bá wọn ṣe ẹ̀sìn ìṣẹ̀ṣe fayamut ó sì kú lérí ẹ̀ wọ́n wọ káfíìr ọlọ́run bá ní àdégbè ní muslim mọ́ ó ti di kíni ó ti di kèfèrí fàwùláyé kàhábítọ́ ti àmàlùn fi dúníyà gbogbo iṣẹ́ rẹ̀ tó ṣe láyé ájìtọ́lọ àwẹ̀ ìyá rẹ̀ tó Eh? omi tó bọ́ àwọn èèyàn ládùúgbò eh? gbogbo sàárà tó ṣe ọlọ́run ní gbogbo ẹ ti bàjẹ́ wàlẹ̀ àkhírà gbogbo àwọn iṣẹ́ tó ṣe sọ́run tó rò pé wọ́n bá lọ́run wọ́n ti bàjẹ́ lọ́run wàwùlá ayíká asuhabu nari ọlọ́run ni ó ti darapọ̀ mọ́ àwọn ọmọ náà ni òun fi ha khalidun wọ́n jọ pẹ́ mbẹ̀ gbére ni àní ìwà àwẹ̀ tọ́gbà máa la tó ní dúkú nínú Islam ẹ̀yọ́ mayami Suratul Baqarah aya 217 ọmọ rẹ tó ti lọlé gbẹ̀sìn mí lọlé pé èyí tí ó ti lọlé fẹ́ kiri yóò lọlé pé padà tó bá fẹ́ràn rẹ lóòótọ́ tọmọ yẹn bá wá kí ọ tó bá fẹ́ fẹsẹ̀ gbá iná gáàsì ó ní kọ́ rọra tó bá fẹ́ lọ́sọ ó ní kọ́ rọra kí ni wọ́n bá jó ọmọ yẹn ọlọ́run wá kọ̀ǹfàmù fún yín lè jóná lọ́rùn torí pé ó ti pẹ̀sìn dà ọwọ́ kò sí àfà tó ya olórí burúkú tó àfà tí máa ń bẹ ní mìíràn ti ń ṣe nìka tó wá jẹ́ pé kiri ó ní ọkọ ìyàwó tà ń ṣe kò sí àfà tó rí rẹ burú tó àfà o òun lè rí ẹ burú jù ojòkó lérí àga nẹ́bùwa muhammad sallallahu alaihi wasallam alìwùlàmáhù warasatul anbiya àwọn àfá wọ́n láwọn náà ni wọ́n rọ́lé àwọn nẹ́bí ọlọ́run kí àwọn nẹ́bí ọlọ́run bá ṣe wọ́n fi àwọn èèyàn sínú islam wọ́n lé àwọn èèyàn kúrò nínú kíní àníbùdó lọ́wọ́ jẹtẹ́ níbú tọ́gùt tọ́gùt ni wọ́n wá ń so igi fún ipé kọlọ̀ lè darapọ̀ mọ́ wà látún kí wùlì múṣíríkì náà tayú mínú ọlọ́lẹ̀ gbọ́dọ̀ fọ́ ọmọ yín fún àwọn ẹlẹ́sìn míì àwọn ọmọ yín obìnrin wọn gbọ́dọ̀ fẹ́ ẹlòmíì tí ó ṣe mùsùlùmí ń tàn yín o tí ó lóun ti gbọ́ òun akẹ́rùn-ún tí ó ṣe ákìdù tán tí ò ní kírun mọ́ ẹ wádìí ẹ dáadáa tọ́lá sì tàn yín tẹ́ ti dìskọ́fà níjọ́ náà lẹ́nìkan ọmọ yóò kó lẹ̀ torí pé kò ní dákọ́ láàánú ọmọ rẹ kọ́mọ̀ jóná ayé kọ́ wá fọkàn balẹ̀ kọ́ lọ́ọ́ le jóná títọrùn ẹni bá ti kúrò nínú ìsìláàmù tó ti gbẹ̀sìn míì ọmọ nani ayé alukùránì lọ kọ̀nfàmù ẹ̀ kọ́ wá sọ fọ́ ọmọ ọkọ lóhun ò ṣe oníkọ́mọ yẹ kọ́mọ kọ́mọ bọ̀ wálé ọmọ àlè náà ni wọ́n bí tẹ́lẹ̀ kó àwọn ọmọ yẹ kọ́ ọmọ wá tọ́jú wọn kó sì máa tọ́jú ọmọ rẹ obìnrin náà kó rẹ rẹ́sìkì wọn kán mọ́ ṣe kíní káwọn bá wọná ọlọ́ ẹlẹ́ẹ̀kẹrin alẹ́kọ́tì kéèyàn ọ̀pọ̀ àyà àwọn eléyìí yóò padà jáde nuná àbọ́lọ́wọ́ fojú rẹ̀ rí màbò alẹ́kọ́tì kọ́ pààyà bóyá omi sògùn owó àbọ̀ọ̀pá nítorí politics àbọ̀ọ̀pá nítorí pé ọ̀fẹ́ máa ta pàtì rẹ̀ àbọ̀ọ̀pá nítorí pé owó dà yín pọ̀ ọ̀sá gbẹ̀mísá ọ̀wọ̀ná ọlọ́run ọba ni wọ́n máa ń yẹ kùtùlù mọ́mìnà mùtà àmìdá gbogbo ẹni tó bá pa mọ̀mìnì òdodo tó máa ń mà fàjàsá uhu jahannam kọ́lá ọlọ́run ọ̀pẹ̀pẹ̀ rárá fàjàsá uhu jahannam ọlọ́run ní inú ọjà náà mà ní ń bọ̀ khalidan fiha yọ pẹ́ ń bẹ̀ pípẹ́ ti bẹ̀ yẹn òun lásìkò muwakat àmọ́ náà pẹ̀ ń bẹ̀ wàgàdébálọ́ wà lẹ́yìn ọlọ́run ti bínú sí wà láàánà ọlọ́run ti ṣépèlé ó ti gbé ìjìnà sí kẹrẹ̀ wà àdàlàhù adábàn àmìmá ọlọ́run bá ní mo ti bá pèpè àyà tó tóbi lẹ̀ kálá wọn sọ pé ìyà kan tóbi nítorí gbọ́gbẹ̀ mi má pààyàn o wọ́n fi yàn sògùn owó tọ́ bá pààyàn tó tó fi yàn sògùn owó òní jáde nínú náà kèése èyàn tó pa ní òun mú ọ jáde ẹbọ tó ṣe kí ni tó tún fi ṣe a máa pa àyàn tọ́lọ̀ ọba fi jìn yọ́padà sí kí ni yọ́padà wọná ọlọ́run padà mú jáde tí ọba jẹ́ lẹ́bọ̀ ẹ̀yọ́ miami sọ́tù nìsá àyà 93 azina kéèyàn máa bá obìnrin sùn tí ò sí ákìlù nìka láàrin bóyá ìyàwó lé àbọ́mọ lé àbí àwọn tẹ́jọ wà lọ́fíìsì àbáwọn tẹ́jọ wà ládùúgbò àbáwọn tẹ́jọ gbalé papọ̀ ọmọ landlord àbí landlord nígbàyàwó àwọn tẹ́nẹ̀tì ń sùn gbogbo ẹ̀ ń ṣẹlẹ̀ láwùjọ wa àwọn ọmọ school àwọn lecturers torí káwọn ọmọ kálíbà pass ọ̀ ń bá ọmọ ọlọ́mọ aláṣepọ̀ ọwọ́ náà àfi tọ́lọ́ bá fèrè jọ ọlọ́wọ́n bá ní wàlá yẹsìnú ọlọ́wọ́n bá ní gbogbo àwọn tẹ́ bá ń ṣe ṣìnà lọ́kùnrin àbí lóbìnrin ọkọ̀ ọlọ́kọ̀ ń gún ẹlẹ́rìí mọ́lẹ̀ wọ́n ń bọ́ mẹ́rẹ́ lásìkò ó sì máa ọmọ rẹ lóyún iṣẹ́ wọ́n ní ìyá kan ìyá ọ̀daràn kan ó sì kó àwọn ọmọ rẹ obìnrin tí wọ́n ti bàlágà mẹ́rin ó kò lọ́dọ̀ dókítọ̀ ó ní kí dókítọ̀ báwọn tírìtì wọn infection ló lóun fẹ́ tírìtì wọn fún ìgbà táwọn ọmọ dọ́dọ̀ dókítọ̀ eh, dókítọ̀ àti dókítọ̀ ó family plan fáwọn ọmọ yẹn ìyá ń gbà pé ká ṣe ṣìnà àmọ́ ká ṣe kí ni kó máa lóyún ọlọ́run bá ní gbogbo àwọn ẹni rere walladhina ọlọ́run láwọn tó jẹ́ pé ẹni rí ni wọ́n wọ́n ní pé nǹkan mi lẹ́yìn ọlọ́run wala yaqtuluna nafsa allati harrama Allahu illa bil haqq wọn ò sì ní ṣe kí ni wọn ò ní pààyàn wala yazinun wọn ò sì ní ṣe sìnà ayíṣẹ́ ni rí tọ́ba ń ṣe yọra rẹ kóònù àwọn wẹ̀lí ọlọ́run ó sínú wòlí rẹ̀ yọra rẹ kóònù àwọn ẹni rí ó kó mùsùlùmí o àmọ́ ẹ̀yẹ́ṣẹ́ ni rí ọlọ́run bá ní wà máa ń yẹ fún alidálíkà ẹni bá wá ṣe sìnà yẹ́lìkọ́ àtàmà yóò padà wá pàdé ìyà yùdọ́ afúláhùn ya wọn ní ìpele ìpele á dọ́bù ya wọn nítorí ẹ̀ṣẹ̀ tí wọ́n ṣe yẹn wọ̀yà kúlùdù fi hí mọ̀hánà wọ́n pẹ̀ ń bẹ̀ àmọ́ wọ́n padà jáde wọ̀yà kúlùdù ti bẹ̀yẹ kì í hálì nínú fi bí àwọn tó ṣe ọlọ́ni wọ́n padà jáde ìlà àfẹ́ni tó bá lóun ò ṣe má ọlọ́run tó bá délé ò ṣe má ò ní wọná èyí tó ti ṣe sẹ́yìn ọlọ́run ti bùn ọ wọ́n wà parẹ́ tó bá ti wá parẹ́ tán wà á mana o ti wá nígbàgbọ́ wà á mílà amalan ọ̀wá débi sinamá ọ̀sẹ̀ bọ́má fàwùláyé kàyọ̀bá dìlúlọ́ òsèyí àti hasana ọlọ́ni gbogbo àwọn iṣẹ́ ibú tó ti ṣe yàn àpàárẹ̀ tàbáwà pàárẹ̀ tán yọ wà rí báyìí tí ò ní ṣe kankan bẹ̀ lẹ́yìn náà àwà akọ̀ṣẹ́ eré tó ṣe síbẹ̀ iṣẹ́ eré tó ṣe àwà akọ̀ síbẹ̀ lẹ́yìn gbàtà bá ti pẹ̀ṣẹ̀ rẹ̀ repentance is not easy àwọn tó bá járe ìgbà pé àní mo ṣe mọ́ mo ti pinnu ọlọ́run tún dán wò ọ̀sá dúró lérí ẹ̀ pé ọ̀sá túbá náà ni lérí gbogbo ẹ̀ṣẹ̀ ni ó ìbáàjẹ́ owó èlé ìbáàjẹ́ tẹ́tẹ́ ìbáàjẹ́ ọtí ọlọ́run lọ́wọ́ parẹ́ fún ọ tí wọ́n bá wá parẹ́ tán òun àkọ́ dáadáa síbẹ̀ àtàìbù mí zambi kàmáàdá zambala wọ́n ní ẹni tí ọba túbá nú ẹ̀ṣẹ̀ yóò wá dà gẹ́gẹ́ bí ẹni tí ò ṣe rí òun àtẹni tí ò ṣe rí wọ́n jọ wá wà ní sáfù kan náà sì ti gbádùn kọjá àmọ́ ṣètánù ò ní fẹ́ kẹtúbá bàbá túbá lọ́dún kan ọdún kejì ó tún padà wọ́n sá fẹ́ kíkú wọ́sá kàkiri yẹn mọ́ ọ lọ́wọ́ kó o fi wọná kọ́lọ́mọ bá alákọ̀ọ́mọ́sà fún wa ní tawúbà nínú àwọn nǹkan tí mọ́mọ́ wọná àríbà òun náà ni owó èlé owó alájẹmọ́sùn usuri interest ọlọ́mọ bá ní wà àhàlálọ́ ah, olùbẹ́ àwà harọ́mọ́ ríbà ọlọ́run ní mo ṣe léwọ̀ èmi ọlọ́run mo ṣe léwọ̀ kẹ́ ẹ máa gbowó èlé kẹ́ yáwó èlé mo wá ṣe business àlùbẹ́ mo ṣe lẹ́tọ̀ọ́ fàmọ́njá ahùnmọ́ ìsàtúnmí rọ̀bì ọlọ́run ní ẹni tí wà sí bá wá bá látọ̀dẹ̀ mi ọlọ́run tí wọ́n sí létí ipe bébè ọlọ́run sọ ni fantaha tó sì lóun gbowó èlé má tó sì lóun gbowó èlé má falahuma salaf èyí tó ti gbà síwájú yẹn ọlọ́run bá ní àti bọ́n ọmọ ya ọlọ́run ló ń bọ́ falahuma salaf wa amuruhu ilallah ọ̀rọ̀ rẹ̀ ilallah ọlọ́run sọ àbá ọlọ́run wa mójútọ́rọ̀ ẹ̀ arísìkí ọmọ wa pọ̀ ọlọ́run bá ní pàmò ní aad ẹni bá tún wá padà lẹ́yìn ìgbà tó ti túbá ó tún padà síbi owó èlé lẹ́yìn tó ti gbọ́ wá sí fàwùlà ayíká ṣáàbù nárì ọlọ́run ní yóò jọyọ̀ àwọn tí ó wọ̀ lọ́rùn ni òun fi há khalidun òun sì pẹ́ nínú ná dàsìkò tó bá wọ ọlọ́run Suratul Baqara àyà 275 ẹ wo iye àwọn èèyàn tí ó wọ̀ láwùjọ wa jàmbá àlìkì náà kéèyàn máa gbọ́ music èyàn wọ̀ náà ó ń gbọ́ fuji hip hop àpàlà musical instrument jìtá piano àti gbogbo àwọn gángan tí wọ́n fi ń kọrin ọwọ́ ń gbọ́ ṣé tiẹ̀ èyàn wọ̀ náà kó tó wà jẹ́nà ọlọ́wọ́n bá ní wọ̀mínà náàsì ń bẹ nínú àwọn èèyàn máa ń yẹ ṣẹ̀rí láwọ̀lá àrí àwọn tó jẹ́ pé wọ́n máa ń kówó lé orin yóò ra dátà yóò ra cd torí pọ́ fẹ́ gbọ́ orin yóò di owó lọ́wọ́ yóò lè fún ní fújì ọ̀dà àwọn hip hop yọmọ sẹ́ni ọ̀sà kan ti wọn torí pọ́ fẹ́ gbọ́ kíni orin wọ́n ran àwọn olórin lọ́wọ́ wọ́n náwó sí di orin ọlọ́wọ́n bá ní lèyòdìlá sabilillah torí láwàlá hadisi yẹn nígbà tí àwọn àfáàfẹ́ máa dúdú gúdù kálukọ́ máa dúdú gúdù pé ah, láwàlá hadisi rọ́ ni láwàlá hadisi kẹ́yìn máa fi ẹ̀sìn yẹyẹ láwàlá hadisi ní àfáà

sẹ́nìkan ọmọ akọrin kọ́kàn ọ̀rọ̀ dúdú sẹ́nìkan ọmọ akọrin kọ́mọ ọmọ sẹ̀sìnà sẹ́nìkan ọmọ gbọ́ orin kọ́mọ ọmọ sọ̀sọ́kúsọ kọ́mọ ọmọ parọ́ kọ́mọ ọmọ sọmọta kọ́mọ ọmọ mutí gbogbo iṣẹ́ búkátà lórí kó lọ́wọ́ ọlọ́wọ́n bá ní lèyòdìlá àwọn sẹ̀bí lílá ẹni bá ti ń gbọ́ orin yóò sì máa kú òdójọ́ ọ̀nà ọlọ́ àfáwọ̀ ibùn kọ́ yìí ó ní alukur'an wọ̀lìgínà láàyè ìtẹ̀mìánì fi kọ́lìmì wáhid kur'an àti orin kò lè wà nínú ọkàn kan

àwọn islamic sanga yẹn gbogbo ni wọ́n wọ̀ náà àfitọ́lọ́wọ́n bá fèrè jìmọ̀ torí ẹ̀ṣẹ̀ tí ìbá ṣẹbọ eh, tata rahmatillah tó bá díjà lè kìyàmà inṣáà àdábàhún bí adìlìhí àwọn kẹfàrà láhùn bí rahmatihi àmọ́tọ́wọ́lọ́wọ́ fèrè jì ọjọ́ bá fèrè jì ọlọ́run máa ń kọ́ gbogbo àwọn akọrin ọlọ́run ní àyè kan bẹ nínú náà tọ́tí tí wọ́n bọ̀ wá wọ̀ ọ yẹ kí wọ́n wọ náà àbíkọ̀ yẹ kan wọ náà e-, e-, èèyàn tí ń kọrin tó ní kí ìyàwó ìyàwó kọ́ máa jó ìyàwó ìyàwó wá ń jó níwájú olórin wàhálà ti dé ń kọrin ẹ̀sìn olóhùn kọrin kíni ẹ̀sìn ọlọ́ọ̀ni àrẹ́jú tóbìnrin olóbìnrin bá ń bọ̀ ọ wá káwọn ọmọge síta ni wọ́n ń lùlù ọ làwọn gbẹ́sìnga ó ní àgbẹ́sìnga àwọn àfa aláìmọ̀kan yẹn wọ́n ní wàhálà yìí ti pọ̀jù ẹ̀yìn alùsùn náà ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ pàṣọ mọ́ ẹ̀yìn lẹ́ni ká má gbọ́ wàṣù mọ́ ẹ̀yìn lẹ́ni kí wọ́n mọ́ gbọ́ hip-hop mọ́ e, ewó tó orin ẹ̀sìn ẹ̀dàkùn kí ni yàtọ̀ láàrin orin àtorin àwọn fújì kí ni yàtọ̀ láàrin méjì jẹma kí ni yàtọ̀ àwọn fòbìnrin jó ẹ̀yìn náà fòbìnrin jó kọ̀dẹ̀ sínú Islam kí obìnrin ọmọ jó ń ta obìnrin fọhùn lọ́dọ̀ wọn obìnrin fọhùn lọ́dọ̀ tí náà kò sì wọnú ẹ̀sìn wa kí obìnrin kọ́ máa fọhùn fala ta'danna bil qawl fayatma fi qalbi marad wa qulna qawlan ma'rufa

lábẹ́ jẹ̀lìbáàbù lábẹ́ jẹ̀lìbáàbù ọlọ́run fẹ́ kí lẹ́kẹ̀ yẹn máa dún káwọn ọkùnrin ọmọ bá mọ̀ pé ẹ̀sùn lẹ̀kẹ̀ mọ́ ẹsẹ̀ wọ́n mọ̀ wá fojú trace rẹ̀ pé lẹ̀kẹ̀ wà lẹ́sẹ̀ bóun ni ó ṣe fáyìn tó látara bẹ́ẹ̀ mi wọ́n mọ̀ fà sí ọ̀dọ̀ yín aláàtọ̀ ní kí lẹ́kẹ̀ ọmọ mi ṣé aláàánú ní kídi ọmọ mi ẹ wá lẹ́kẹ́wù irú kéwù ṣètọ́ lẹ́kẹ́ ọ̀daràn ọ̀daràn ni wọ́n bí wọ́n ṣe ṣàádà wọ́n mọ̀jó bí wọ́n ṣe wàlímà wọ́n mọ̀jó wọ́n mọ̀ ní wọ́n mọ̀ àwọn ìlú kílù yẹn àwọn tọ́rọ wọn jíjókíjó tọ́bájẹ́ ìlú ẹ̀sìn àwọn àfáà yẹn àwọn mòdírù yẹn ó yẹ kọ́ sàwọn sẹ́wọ̀n ni tọ́bájẹ́ ni pé olórin ọwọ́ ọ̀nà ẹni tí ń gbórin náà ó ṣe kí ni òun náà padà wọ̀ ọ̀nà 33 verse 6 lọ́lẹ́ka mọ́ka tẹ̀fṣírì èmi tí mọ́ka ni ọkà àwọn ìparọ́ mọ́ka di Cairo àwọn ẹ̀ṣẹ́ kí ni jama àwọn ìparọ́ àwọn sọ fọ́sẹ̀ rí ni ìwọ́n tó bá sì ní tẹ̀fṣírì burúkú kẹsí rí lé lọ́lẹ́ wáyà yìí owó rí bíi abúlé Mas'ud títí ń nínú àwọn kan tí mo yẹn wọ̀ná òun náà ni kólówó kọ́mọ̀ yọ zakati kólówó kọ́mọ̀ yọ zakati lọ́dún ní two million one hundred seventy two thousand three hundred àbí four hundred ni four hundred ọba ti lówó tí sàkábà ti wọ̀ bóyá góòdì ló fi ń wọ̀n tó ọlọ́lẹ̀ ṣe kíni ọlọ́lẹ̀ yọ sàká bóyá sílífà ni ọ̀sà yọ sàká eh, ọlọ́wọ́n bá ní walladhina yaknizuna dhahaba wal fidda ọlọ́run gbogbo àwọn tí wọn ò yọ sàká nínú góòdì wọn àti fídọ̀ wọn kọ́rẹ́nsì tá ń lò sí òun lọ́rọ́pò góòdì àti kíní àti sílẹ́fà iye tí wọ́n bá ń ta ìwọ̀n tí sàká wọ̀ nínú góòdì àti sílẹ́fà ó ní owó yẹn ẹ̀yìn láyọ̀ sàká yẹn ọlọ́wọ́n bá ní wala yunfiqunaha fi sabilillah wọn wá náwó sójú ọ̀nà ọlọ́run ọ̀yọ̀ sàká fabashirihum bi'adhabin alim ẹ máa fún gbogbo àwọn olówó yẹn ẹ máa fún wọn ní ròódùnú yà ìyà tí ń wọnú ẹran tí ń wọnú egun yawma yuhma aleha fi nari jahannam ọlọ́ni gbogbo àwọn olówó tí wọ́n yọ sàkán yẹn wọ́n bọ̀ wá jóná jahannama ẹ dákun èlò èlò lọ́yọ̀ nínú two million one seventy two thousand four hundred ọdún nílà ń sọ yẹn tó bá dọdún mi ò lè change o bí gold bá ṣe ń lọ bí bá ṣe ń bọ̀ eighty five grams of gold ó ní sàkáwọ̀ iye tí wọ́n bá ń ta lọ́dún ní sàkáwọ̀ ẹ lè béèrè lọ́jà yín máa ń yí padà yín máa ń lókè máa ń lọlẹ̀ bí dọ́là bá sí lókè bá sí lọlẹ̀ sí lọ́dọ̀ tí wá mi. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run bá ní yàwó máa yóò máa àlẹ́ ha owó tí wọ́n fi pamọ́ tí wọ́n yẹ sàkáàtì yẹn aṣọ dínà fi iná rí jahannam yóò máa wá jó wọn nínú ajá àdámà a máa fi mọ wọn lérí a máa fi mọ wọn lẹ́gbẹ̀ẹ́ a máa fi mọ wọn lẹ́yìn a wà ní owó yín tẹ́ fi pamọ́ tẹ́ yọ sàkáàtì ẹ̀ ní o ọmọ ìyá kò ní dákó gbó nínú èsì kọ wá lọ́nu gbóná lérí owó tí o ṣe ni tí o ní túmọ̀ tó bá ti di pé ọdún kan pé bá owó tó nílẹ̀ ọdún kan ti pé bá tó wà ní báǹkì tó wà nílé àbófin ṣòwò tàwọn afẹ́sìn ẹ iye báyìí mo ní o èlò sàkáàtì ẹ o wọn náà gbọ́dọ̀ àwọn olèmọ̀ béèrè tí wọn náà bá ti mọ iye tí sàkáwọ̀ ọkàn wò pé mọ́jì tó àṣírí iye tí mo ní ká mọ́ máa kọ lẹ́tà sí mi ọkàn ṣírò rẹ̀ oní 5 million àbí ẹ̀ẹ́dẹ́mìlétìlì mélòó lọ́yọ̀ kó oní 5 million ẹ̀ẹ́ méjì lọ́yọ̀ oní ten million ọyọ mẹ́sàn-án kọ́ yẹn àbí mẹ́jọ tà ọlọ́sì ti yọ tán ọ̀dà sí fọ́tì ìdákọ̀ọ̀kan ní zaka ọlọ́run kọ́ mọ́sà jẹ́ ọ̀rọ̀ ọ̀run fẹ́ni kọ̀ọ̀kan wa owó tabua tọ́lọ́run fún wa táwọn ọ̀yọ́ zaka rẹ̀ kọ́lọ́ mọ́sà fún wa lẹ́yìn náà kọ̀tí àtọ̀lá ham kéèyàn máa jákun ẹbí ọlọ́run ní kí àǹtí rẹ̀ ma ó ní dọ́dọ̀ brọ́dà yẹn ma ó ní kí bàbá yẹn ma ẹlòmíà lóhùn ní sọ̀rọ̀ sí ìyá àwọn ma ọ̀n jákun ẹbí ọwọ́ náà

ká máa rìn ní òhò kóbìnrin ọmọ wọ jẹ̀lbáàb lérí aṣọ tó bá wọ̀ yóò wọ ẹnẹ́kó tó wà jẹ́nà obìnrin tí ó bá ti wọ jẹ̀lbáàb lérí aṣọ tó wọ̀ yóò wọ ẹnẹ́kó tó wà jẹ́nà jẹ̀lbáàb òun náà ní sáwọ́bù wáàsì aṣọ tó fẹ̀ tí ta gbé bọ́ra látòkè látẹ̀rí tó wá balẹ̀ tí ó transparent tó délẹ̀ tó fẹ̀ tí ó ha ànímọ̀ fi wájú ṣe tó àtẹ̀yìn ẹ̀ àwọn èèyàn gáàrù fìtínà fa ọlọ́run fi jẹ̀lbáàb fi gáàrù fìtínà ni ẹwà àwọn táwọn olùjẹ̀lbáàb ó rí pé tó bá kọjá ó tuntun wò àwọn èèyàn dayé rú ni <clears throat> àwọn ni wọ́n fa ṣìná wọ́n ń gbé ààrẹ àwọn èèyàn sókè ọmọ tó ti rí ìrìnkú tó ti wòwò gún o kèsì lówó márèjì definitely yọ padà sí nígbò tí rí tí ọ̀yọ́kọ́ sékiri tí ọ̀yọ́kọ́ rí adébí ní sinfa ni mí ní umati adébí ní àwọn ìjọ méjì kan wọ́n wà nínú àwọn ìjọ mi àwọn méjèèjì yìí mí ní alì náà wọ́n wọ̀ náà lọ́rùn o lámà ara hùn mà àmọ́ mi ò tí ì rí wọn sìn wọn ò tí ì dé báyìí rìjálù àwọn ọkùnrin kan bí àyè dín siyat ọ̀pá ń bẹ lọ́wọ́ wọn ká àsìnábí albakar yọ́dà gẹ́gẹ́ bí irú màálù ẹ̀rọ àwọn tí wọ́n máa ń dá àwọn ọlọ́kadà lọ́wọ́ yẹn àwọn lèmi fi wé lásìkò yìí anábì ní jẹ́ bìrìbú náà bí anas wọ́n kà máa ná àwọn èèyàn láìṣẹ̀ ọ̀fẹ́ gbowó ogun lọ́wọ́ ẹ̀ ó tún kó nígi láìṣẹ̀ láìrò gbogbo àwọn tí wọ́n rán wọn jáde náà ọmọ náà làwọn náà jẹ́ gbogbo àwọn tí wọ́n rán wọn jáde àwọn bọ́ìsì yẹn kán bẹ̀rù ọlọ́run wọ́n da mọ́tò dúró wọ́n máa bílì thirty thousand twenty thousand fifteen thousand tí o bá ti sanwó yẹn àwọn oníjọ́ lọ yìí sanwó yẹn tẹ́bá yìí kọ́ máa sọkọ́ lọ lélẹ́kù ìyẹn ti kọjá nìyẹn wọ́n náà bá ti gbà míì ọ̀rọ̀ parí síbẹ̀ nìyẹn àwọn eléyìí wọ́n máa nà àwọn èèyàn láìṣẹ̀ ẹnìkejì wọn alẹ́bìnrin wọn ni sáún àwọn obìnrin ni wọn káàsì yàtùn wọn wọṣọ àárì yàtùn àmọ́ bígbà tí wọ́n wà àwọn òhò náà látara pé aṣọ òun ọha ọha àbáṣọ yẹn on transparent àárín tí wọ́n wọ̀ sábẹ́ àárín ara wọn lábẹ́ aṣọ àbáṣọ yẹn ọ̀balẹ̀ ó fò èmi ò lò jáàbù pé pé yọ wà wọ miniskirt ó sì lò jáàbù ó sì tánlẹ̀ ó borí èmi ò ní dáṣọ rẹ̀ ó délẹ̀ àgbọ́dọ̀ rẹ́sẹ̀ obìnrin o àgbọ́dọ̀ rí ẹsẹ̀ obìnrin ta aṣọ yẹn ọ̀balẹ̀ dẹ́dẹ́ tọ́wọ́ mọ̀ ẹsẹ̀ ń fẹ́ máa hàn yóò fi sọ́ọ̀kì gbé ni gómìnà ó bu ẹsẹ̀ rẹ̀ ẹ̀yọ́ yá mi nínú ẹ̀sìn wa àdébì ní àwọn eléyìí káàsì yàtọ̀ wọ́n wọ̀sọ̀ àárì yàtọ̀ àmọ́ gbígbà tí wọ́n wà ń náà ni gbogbo ohun tí wọ́n wọ̀ lẹ́ẹ̀mọ́ sí kíní lẹ́ẹ̀mọ́ rí gbogbo tó wà lára wọn yọ̀yọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ má ìlàtùn wọ́n máa wá rìnrìn wọ́n máa rìnrìn sínà yọ́ máa rìn bí sẹ́rìn yẹn ń dàn ni ẹ mùmílà ẹni bá rí mùmílà yọ àmàlà rẹ̀ yọ àmàlà ti rẹ̀ ìtumọ̀ ni pé bó ṣe wọṣọ téèyàn bá rí yóò tuntun wò mùmílà ti ni ẹ ọ wọṣọ débi pé bẹ́ẹ̀ bá rí ẹ tuntun wò anabi ni àwọn tá a wí yìí rùúsù ka a sì ní matilibukutu ilá irun tí wọ́n máa ṣe lásìkò náà orí wọn irun erí wọn yóò dà gẹ́gẹ́ bí ike ràkúnmí yóò kó sókè báyìí ni àbí kó ga sẹ́yìn báyìí obìnrin ma ń serú mọ́lẹ̀ ni yóò se mọ́lẹ̀ tí ó ṣe pé yóò parí síbi ọgọ́ rẹ̀ lẹ́yìn bí àmọ́kọ́ wá yọ gbọ́ngbọ́ lẹ́yìn báyìí ànábì láwọn dáwọn ilẹ̀ torí pé mo ṣe yọ yẹn ó jẹ́ àmọ̀ pé irun rẹ̀ pọ̀ lẹ́yìn náà yóò tún áàdìmọ́ bíútì rẹ̀ ṣe yọ yẹn <laughs> ni tọ̀ náà wọ̀ àbẹ́yìn tó ṣe báyìí náà ní sókè anábì ní yọta náà wò anábì ní irun orí wọn dà gẹ́gẹ́ bí kéèrà nkúmi ẹ sáà mọ kéèrà nkúmi yọ hàn anábì ní láàyè lè kúnlẹ̀ jánà wọn ò ní bá wà jánà bẹ̀rẹ̀ o wà láàyè dínà rí àhá wọn ò ní gbóòrùn rẹ̀ bẹ̀rẹ̀ wọn kọ̀kọ́ wọ náà kátó wọ àlìjánà tí ọba ṣe bọ tọ́ba jẹ́ ẹlẹ́bọ̀ngọ́ òdíjáde nínú náà ẹ̀yọ́ màyá mi àlùwẹ̀kọ́ọ̀yà solution táàfin ní wọná alìyímánu billah ẹjá ló lè gbọ́ ọlọ́run gbọ́ káṣẹ́ tẹ̀lá ṣe ọlọ́run káṣẹ́ máa lo ṣẹ̀ríà lẹ́yìn náà asọ́dáka kí sàárọ̀ pọ̀ ká máa ṣe sàárà púpọ̀ lẹ́yìn náà kẹ́ni kọ̀ọ̀kan wa ká máa jìnà sí àwọn ọ̀rẹ́ burúkú tọ́ba ti ń tẹ̀lé àwọn ọmọ padà wọná fa ashabul yamini ma'a wa ashabu shimali ma'a ọlọ́run mọ́bi tọ́ba rìn sí ọ̀rẹ́ rẹ tó tó náà mọ̀ pé ẹjọ́ ń saburú yẹn jára rẹ gbà lọ́wọ́ ẹ̀ torí tó tí ọwọ́ ìyá bá ń bọ̀ ọjọ́ àdìkì àmọ̀ kò lè gbọ́lẹ̀ o àfáà rẹ tó ní kọ́ ọmọ wá ṣe bọ jára rẹ gbà bàbá aládùá wọ́n mú jálà bí tọ́jẹ́ pé ni wọ́n ń darí fámìlì yìí ẹ jára yín gbà lọ́wọ́ ẹ o tó bá lóun ọ̀fẹ́ bọ́lẹ̀ ẹ̀yẹn mọ́ lọ́dọ̀ ẹ̀ mọ́ àmọ́ wá ṣẹ́ <laughs> lẹ́yìn náà kádùá ó pọ̀ nínú àdúrà tá a máa ń ṣe òun náà ni rabbana atina fi dúnìyà hasana wa fil akhirah hasana wa qina adhaban nar ọlọ́run ṣe dáadáa fún wa láyé ṣe dáadáa fún wa lọ́run a wá sọ wa níbi iná mọ̀jà tọ́nà wò àdúrà yẹn èèyàn máa ṣe gbogbo ògbà gbogbo àtọ́ bá fẹ́ ṣàdúrà kó o tó tọrọ mọ́tò kó o tó tọrọ ilé kó o tó tọrọ obìnrin kó o tó tọrọ ọmọ kó o tó tọrọ òpó kó o tọrọ ẹ̀mí gún àláfíà kó tó wà àlìjánà àdúrà àkọ́kọ́ nìyẹn ọlọ́run ṣe mí lọ́mọ àlìjánà o mọ́ wàá di wọ náà kí n tó wọ àlìjánà tó bá ti jí lóòrùn tó kọ́kọ́ sọ nìyẹn lẹ́yìn lọ́sọ̀ wà ní ọlọ́run jẹ́ mímí ogun tọrọ padà kú náà ni lẹ́yìn náà lọ́wọ́ tọrọ àlàáfíà lẹ́yìn náà lọ́wọ́ tọrọ gbogbo oore lọ́wọ́ kùtọ̀ tọrọ torí important ọlọ́run bàmá ń sọ sí ẹni náà rẹ̀ ẹni tí ó bá ti wọ náà lọ́rùn wà ó kò sáàsì yọrí kankan fún yàn láyé ń bí tọ́padà wá lọ lè wọná abẹ́lẹ̀ nínú àánú rẹ̀ ọlọ́mọsíwá lọ́mọ náà o ọlọ́mọsà síwá lọ́mọ àdìjẹ́nà iṣẹ́ iná ìwà iná ọlọ́mọsà gbé jìnà sí wa gbáwa náà jìnà sí ọlọ́run gáìdì wa a lè sọ́ra wa a lè darí ẹ̀mí ara wa ìwọ́lọ́ba ti darí ẹ̀mí ọlọ́mọsà yí ẹ̀mí wa yí padà síbi dáadáa ọlọ́wọ́n bá aláà wọ́n sàmú ẹ̀mú wa kúrò nínú òkùnkùn bọ́ sínú mọ́lẹ̀ ọlọ́wọ́n bá aláà kó ṣe wá lọ lórí rẹ̀ subhanaka allahumma wa bihamdika ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilaik wasalaamu alaykum wa rahmatulahi wa barakatuh. kullu nafsin dha'iqatul maut wa innama tuwaff تُوَفَّوْنَ أُجُورَكُمْ يَوْمَ الْقِيَامَةِ فَمَنْ زُحْزِحَ عَنِ النَّارِ وَأُدْخِلَ الْجَنَّةَ فَقَدْ فَازَ وَمَا الْحَيَاةُ الدُّنْيَا إِلَّا مَتَاعُ الْغُرُورِ